Aki gbogbo ẹ̀yọ́ ọmọ ya wa tí a jọ wà ń jòkó nírọ̀lẹ́ tòní àti gbogbo ẹni tó bá ń gbọ́ wa níbi gbogbo tí gbohùngbohùn yìí bá ń dé pàápàá jùlọ àwọn ọmọ ya wa tí wọ́n ṣalágbàtẹ́rù bírú ètò yìí bí ó ti jẹ́ ṣíṣe kí Allah subhanahu wa ta'ala kó mọ́ta bá wa sanyí lẹ́sàn dáadáa ó fi sínú àwọn kan tí Allah subhanahu wa ta'ala ròyìn nínú al-Qur'an nínú suratul Kahf ó ní innahum fityatun amanu bi rabbihim fazidnahum huda ó láwọn èèyàn yẹn fityatun ọ̀dọ́ ni wọ́n amanu bi rabbihim wọ́n sí ọba tó dá wọn fazidnahum huda ọba àlekèọ́lá ni a sàlékún ìnígbàgbọ́ wọn kí ọlọ́wọ́n bá lè kí ọlá kó mọ́sá àti bẹ́ẹ̀ fún àwa tí agbẹ́tọ̀ ìkalẹ̀ lọ́dọ̀ àdúgbò yìí àdúgbò bíi tí àwọn ọ̀dọ́ bá wà bẹ́ẹ̀ tí wọ́n ti ń salágbàtẹ́rù bí àwọn èèyàn ṣe máa lágbọ́yé ẹ̀sìn Islam ní èyí tó jẹ́ pé kò ní sí nǹkan kan tí ó bò ó lójúmọ́lẹ̀ tí ó jẹ́ pé bí anabi sallallahu alayhi wa sallam mo ṣe gbé kalẹ̀ ni aki gbogbo wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ìkéde tí wọ́n ti kéde fún wa síwájú pé àkọlé ọ̀rọ̀ tí àwọn fẹ́ ká fi ṣera wa láǹfààní nírọ̀lẹ́ tòní òun náà ni alìmánu billah òun náà ni alìmánu billah ní sókè ìtumọ̀ rẹ̀ ní yorùbá a sọ pé ìgbọ́lọ́ngbọ́ àbí ìnígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ọba ìlẹ̀kẹ̀ so kí wàá ní túnbẹ̀ eléyìí kí làwọn nǹkan tó rọ̀ mọ́ al-imanu billah tá a bá ń sọ̀rọ̀ nípa al-imanu kí ni pàtàkì tọ́pìkì tá a mú yìí gan kí ni ahamiyatu al-imanu billah kí ni pàtàkì ẹ̀ pàtàkì mawdu' yìí kí sì ni munasaba rẹ̀ kí ló ní í ṣe pẹ̀lú àwùjọ àbátìkútà wa so tá a bá lọ wo al-imanu billah a rí i pé nǹkan kan ni tó ṣe pàtàkì nínú ìgbésí ayé gbogbo mìíràn àti gbogbo ẹ̀dá lápapọ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala ó ní ìdí tó torí ẹ̀dá wa ìdí tó torí ẹ̀dá wa nítorí al-imanu ó ní àlùtorí ẹ̀dá wa iná àlọ́ba àlekẹ́ fi sọ fún wa nínú al ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ó ní ìdá àlìjẹ̀nu àtàwọn èèyàn torí nǹkan kan illa liya'budun àyàfi nítorí kan bá máa jọ́sìn fún mi so a rí i pé pàtàkì ntàfẹ́ sọ̀rọ̀ lórí yìí ó dà gẹ́gẹ́ bí pàtàkì ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa ni pé ká mú Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo ẹ wàá rí kí ni ìbámu àsìkò ní ntà ń sọ̀rọ̀ nípa yìí ó bá àsìkò mu nítorí pé mùmí ní òdodo gbogbo ògbà alágbọ̀dọ̀ máa ṣàlékún mímà lágbọ́dọ̀ máa sàlékún àgbọ́yé a sì gbọ́dọ̀ máa rìn ní ìwù ká máa update knowledge wa ìmọ̀ wa nípa ní tó jẹ́ pé òun náà látòrí ẹ̀ látòrí ẹ̀ wáyé tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀lọ́wọ́n bá lékè ọlá lọ́kàn ṣoṣo ó wà nínú àwọn ìyàní ìpìlẹ̀ ni nínú àwọn ìpìlẹ̀ tawhid so tawhid sì ní bó ti wáyé nǹkan kan tí ò gbọ́dọ̀ súnyàn ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo gbà ẹ̀yìn tẹ́yìn bá ń sọ̀rọ̀ nípa tawhid kò gbọ́dọ̀ súnyàn dọ́pọ̀ ànábì sallallahu alaihi wasallam àgbàtà nàbí ó fi bẹ̀rẹ̀ ṣẹ́ tí ó bẹ̀rẹ̀ ti jíṣẹ́ fún àwọn èèyàn ní maka odidi ọdún mẹ́tàlá lànàbí òfin kan kò fi kò fi kan pé méjì níbi ọ̀rọ̀ tawhid tawhid lásán lànàbí sàn sàlàyé fáwọn ìjọ fáwọn àlùmọ́ rẹ̀ ẹ rí i pé ńgbà tó di bí ọdún mẹ́wàá àbí lẹ́yìn ìgbà yẹn onáda Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọ̀run tẹ̀ wá dé wọ́n kírun fún bí ọdún mẹ́ta ní maka olùfẹ́ wọn lọ Madina káwọn nǹkan bí ó sì tún wá tó máa dé ibi àwọn eléyìí ló tún kàn àwọn eléyìí ló tún kàn so tàwáhídì yìí ọdún mẹ́wàá tó tó wá kúta anabi ló Madina anabi òtún filẹ̀ náà ó tún wà ní àwọn àsọlẹ̀ tá anabi sọ so ajẹ́ pé àwa mùsùlùmí àkọ́kọ́ ntá gbọ́dọ̀ kọ́kọ́ ntá gbọ́dọ̀ múra sí òun náà ní múra sí ọba àdìgbọ́lá lọ́kàn tuntun inú pàtàkì eléyìí òun náà ní pé àyíntà bẹ́ẹ̀ sọ̀ lélẹ́rìí yìí nǹkan kan ní tó jẹ́ pé tó bá ti yọ kúrò nínú yẹn kò àbáyọ fún yàrá tó bá ti ma àwọn nǹkan kan bẹ ní àwọn wà dáadáa láwọn àwọn nǹkan tó jẹ́ pé tó bá yọ kó nu sẹ́ dáadáa yàn àbákan méjì ni ọlọ́run bá àlekè ọlá lè bìyàn ó sì lè má bìyàn àmọ́ tí al-imanu billah ìmọ̀ Allah subhanahu ìgbà Allah subhanahu wa ta'ala gbọ́ tó bá fi lè yọ kó nínú ìgbésí ayé èèyàn tí èèyàn bá fi lè kú lórí ẹ̀ tó bá dijọ́ ògbé dàlùkìyàmà èèyàn kúkú jífà ni èèyàn ní wúlò tó bá dijọ́ ògbé dàlùkìyàmà tó látara délé láti mọ̀ pé àkọlé ọ̀rọ̀ tí wọ́n mú fún wa tán ní à sọ̀rọ̀ lé lórí àkọlé ọ̀rọ̀ kan ni tó ṣe pàtàkì tó sì básìkò mu ó sì bá àwùjọ mu tó sì bá gbogbo èèyàn mu kò sẹ́ni tí ó sọ pé òun nídìí léyìn nísìn yá ẹni tẹ́mi nídìí kọ́ nísìn mú gbọ́dọ̀ ara o ní tí yàrá máa kọ́kọ́ nídìí òun náà ní tawhid. naam kí wàá ní túmọ̀ al-iman al-iman nínú èdè lárúbáwá gbólóhùn kan tó wá látara amana ló ti wá tí lárúbáwá bá lo <clears throat> gbólóhùn amana wọ́n máa ń lò fún àwọn ìtumọ̀ eríṣiríṣi nínú ìtumọ̀ tí wọ́n máa ń lò fún òun náà ni wọ́n máa ń lò pẹ̀lú harful jar tó jẹ́ bá tábà ní amana bihi ìtumọ̀ rẹ̀ ni pé wasiqa bihi wa saddaqahu ó gbára lé ó trọ́ọ̀sì ẹ̀ wa saddaqahu ó sì ṣe kíni ó sì gbà á lódodo nígbà tí wọ́n bá lo harful jar tó jẹ́ bá tó di amana bihi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbólóhùn amana tó jẹ́ pé masdaru rẹ̀ ní al-iman àwọn lárúbáwá ń léde wọn wọn a tún máa lò láláì nídìí harful jar kankan wọ́n ní amanahu sábàá ní amanahu bima'na ja'alahu ya'man ìtumọ̀ yẹn náà ni pé ó fi lọ́kàn balẹ̀ ó jẹ́ kó ṣe kíni kó dẹni tó ní ìfọ̀kànbalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alárúbáwá tó máa lo gbólóhùn amana tí wọ́n fi harful jar wọ́n fi láàmù sí yóò wá máa jẹ́ amana lahu kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ yẹn náà ni pé inqada lahu wa ata'ahu. ẹ̀ńkọ́dà lẹ́hu wà àtọ́ àhù ó gbàfà fún wà àtọ́ àhù ó sì tẹ̀lé àwọn eléyìí ni ni inú àwọn àtúmọ̀ lárúbáwá máa ń lo gbólóhùn amànà fún so àtàbà gbólóhùn allah gbólóhùn allah lafdul jalala òun náà ni orúkọ kan nínú àwọn allah subhanahu wa ta'ala tó jẹ́ pé orúkọ yìí àwọn orúkọ yòókù máa ń tẹ̀lé ni kì í tẹ̀lé gbogbo kọ mi tẹ bá inú alukur'an sábà dàpọ̀ allah wọn ma ṣe àtúfù àwọn kọ mi lé ni wọn ò ní ṣe àtúfù allah ẹdí bá wọn ní wọn ò ní ṣe àtúfù allah kan wá ṣe lórí àwọn kọ mi alhamdulilayi rabbil alamin arrahman rahim ẹni pé gbàtú kọ́kọ́ dàkọ́ díkọ̀ dàkọ́ kọ́kọ́ dàkọ́ allah ó kọ́ fi arrahman arrahim ó fi ròyìn rẹ̀. يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير ẹni pé allah allah yìí òun ni ó dákọ yóò wá máa fi àwọn òròyìn míì àwọn ọkọ míì yóò máa wá fi tẹ̀lé so idan allah yìí lafzul jalala orúkọ allah subhanahu wa ta'ala ni tó jẹ́ pé intuma alimalu ẹni tá a máa jọ́sìn fún ẹni tí a máa jọ́sìn fún wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ òun náà ni alìlá ẹni tí a máa ń segin ni látara aliha ẹni tí yẹn máa yẹpẹrẹ ara yẹn fún ẹni tí yẹn máa jọ́sìn fún tó tábà wá pa méjèèjì papọ̀ tábà wá ní alìmánu bìlà tábà ní alìmánu bìlà kí wàá ní túmọ̀ rẹ̀ nínú àwọn túmọ̀ lóga mẹ́ta tá a sọ nípa alìmán á rí i pé tá a bá wo gbogbo àwọn túmọ̀ yìí á rí i pé túmọ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ wá sí kọ́ wàsọ́ dàkọ́ ẹ̀ bìmọ̀ àmàdàbí yìí ẹ rí i pé eléyìí òun náà ló ṣe déédéé pẹ̀lú kíni pẹ̀lú ìta fẹ́ lò iná ló fà tó jẹ́ pé àtàbálọ́wọ́ náà alukur'an mi ti àwọn gbólóhùn al-iman àbí amana títí wá a rí pé báwo harful òun náà ní ń tẹ̀lé amana rasulu bima unzila ilayhi min rabbihi amana rasulu bima unzila ilayhi kul amantu billah wa malaikatihi ẹ rí i pé tó bá ti lo amana yorùbá yáà ní asiku billahi wa usaddiquhu so ọ̀nà ni ntí ìtumọ̀ amana nínú èdè inú lóga lédè Lárúbáwá sábàá sọ pé àlè ìmánu bìlá kí la wá gbà lérò pẹ̀lú ẹ̀ so níta gbà lérò pẹ̀lú àlè ìmánu bìlá òun náà ni ìfúrọ́dùláhi subhanahu wa ta'ala ìfúrọ́dùláhi subhanahu wa ta'ala fi rububiyatihi wàfi uluhiyatihi wàfi asma'ihi wàsifatihi tá a bá ń sọ̀rọ̀ nípa alimanu billah nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó kójọ sínú kò jù bẹ́ẹ̀ lọ kí ni ìtumọ̀ ìgbọ́ lọ́wọ́n ọba àlekè ọlá gbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé ká ṣe lọ́kan ṣoṣo fi rububiyatihi wàfi uluhiyatihi wàfi asma'ihi wàsifatihi níbi rububiya níbi ìjẹ́ rọ́pù rẹ̀ á padà sàlẹ̀ ìjíjẹ́ bẹ́ẹ̀ ibi uluhiyatihi ibi ìjẹ́ ìláhù rẹ̀ àpàdà sàlàyé rẹ̀ wọ́n fi asma'ihi wa sifatihi àti níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ẹ̀rí àwọn kan mẹ́ta tá a dákọ̀ yìí òun náà làwọn olùmọ́tún máa ń pè ní usulul iman billah usulul iman billah ìpìlẹ̀ ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé tí nǹkan kan bá ti wó nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn ní jẹ́ mùmínì tí ìfúrọ́dùhù bil olùhíyà tó bá fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ àwa rí i pé ìfúrọ́dùhù fi rububi fi rububi yatihi o ti kini o ṣubú lulẹ̀ ajẹ pé gbogbo ẹ ti ṣubú náà nù torí pé nǹkan pè ní asulu tá a bá ní nǹkan tó jẹ asulu tó jẹ filẹ̀ mẹ́ta tí kan bá ti wó mbẹ gbogbo ẹ náà lówó kò bá jẹ márùn kò bá jẹ mẹ́wàá tẹyọ kan bá fi wó mbẹ gbogbo ẹ náà lówó òun náà ló fà tó pé ìpìlẹ̀ òun náà ní alasaz òun náà ní tá a mọ nǹkan lé lórí tí ò gbọdọ̀ yín gẹ. naam tábà lọ́wọ́ àlè imánu billahi ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala lọ́kàn tó so yìí huwa a'zam usulil iman òun náà ló tóbi jù nínú àwọn usulil iman àbí ká sọ pé arkanul iman ẹ̀rí pé arkanul iman ti gbogbo àná mà àtọmọdé àtàgbàlagbà sábà ní articles of faith àbí mọ́sẹ́mọ́ kọ́ náà kọ́ arkanul iman gbogbo àná la mọ̀ pé mélòó ni bọ́lá ọmọ kékeré ọmọ nọ́ọ̀sì yóò sọ mi pé six àbí yóò ní mẹ́fà ni àwọn arkanul iman yìí táàbà ká ẹ̀rí pé alákọ̀ọ́kọ́ táàbì al-imanu billah ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala a sì máa sọ pé wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar khayrihi wa sharrihi so allah sọ alimani bilayi káwa gbọlọ́ngbọ́ yìí òun náà ló wá tóbi jù ní gbogbo àwọn márùn tó kù òun náà ló tóbi jù òun náà sì ní ìpìlẹ̀ gbogbo wọn pátápátá ẹ bal huwa aslu usulil iman òun gangan náà ní ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ tá à ń pè ní al-iman wa baqiyatul usul mutafari'atun minhu gbogbo tó kù nínú àwọn usulul iman gbogbo tó kù nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ márùn-ún tó kù yẹn mutafari'atun minhu àtàrà al-iman billahi náà ló ti pẹ́ ká kí wàá tábà rí gí nísìnyí àti ìpìlẹ̀ gí ni àrẹ́ká tó pa káàkiri so alimanu bila òun gangan ni ìpìlẹ̀ tó jẹ́ pé àtàrà rẹ̀ náà ni alimanu bil malaika ti pẹ́ka alimanu bil kutubi ti pẹ́ka alimanu bil rusul wal yawmil akhir wal qadar gbogbo ẹ̀ pátápátá àtàrà rẹ̀ ti pẹ́ka so òun náà ló fà tó jẹ́ pé kò rọrùn láíláí káwárẹ́ nìkan tí ó ní òun ò gba Allah subhanahu wa ta'ala gbọ́ àmọ́ òun gbà pa malaika bẹ̀ sàtìlétọ̀ ń rí ìyá alẹ́ nìkan tí ó lóun ò gba Allah subhanahu wa ta'ala gbọ́ òun gba àwọn òjíṣẹ́ òun gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ kó jíṣẹ́ ni àmọ́ ògbọ́ lọ́hùn gbọ́ ẹ wàá bèè lọ́wọ́ rẹ̀ pé ta ló wá ọ ẹ ó gbà kó àbí ta wá ló rán sí ọ nítorí pé nítorí rán sí ọ ilé olóògbé pé kí ni olóògbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ààrẹ tó ló gba màláìkà àwọn màláìkà ẹrú sí ma ẹrú sí ni tí wọn kì í takò ní àmọ́ lóun ò gbọ́ Allah subhanahu wa ta'ala gbọ́ wọn ò gbọ́ lóun kankan gbọ́ àmọ́ òun gba màláìka gbọ́ irú eléyìí náà á béèrè lọ́wọ́ rẹ̀ pé iṣẹ́ kí làwọn màláìka wa ń ṣe ẹ́ nítorí pé àwọn màláìka tó ló gbàgbọ́ yìí àtúláàsì ni kò jẹ́ ká mọ̀ pé ibadullah ẹrú ọlọ́wọ́ balẹ̀kẹ́ ọlá ni wọ́n so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó kù nínú usulul iman gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí al iman bil alimanu bi rusul ká gbọ́ àwọn òjíṣẹ́ alimanu bi kutub ká gba àwọn tíra tọ́nà ọba àlekè ọlá sọ̀kalẹ̀ gbọ́ a ah, èmi gba kurani gbọ́ o àmọ́ ìgbọ́lọ́ ń gbọ́ bó kurani wá jẹ́ ẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tabalẹ̀ tó lóun gba ọjọ́ àlekè àmọ̀ gbọ́ àmọ́ ògbọ́lọ́ ọba àlekè ọlá gbọ́ á béè lọ́wọ́ rẹ̀ pé kíni wàá bẹ̀ lọ́jọ́ gbé dàlekè àmọ̀ ń sẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni àbẹ́ máa wòran nítorí pé tó bá gbàjọ́ gbé dàlekè àmọ̀ gbọ́ inú tí ó gbàgbọ́ papọ̀ òun náà ni pé ọjọ́ yẹn wó ṣèdájọ́ ẹ wàá bí pé ṣé wọ́n ló ṣèdájọ́ ni ẹ́ so ló ṣe dájọ́ ní àbó ládájọ́ mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala so àgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alikọ́dàrú tá a bá rẹ tó gba kádàrá gbọ́ túláàsì kó gbà yìí pé kọ́dàrú tó ń gbà gbọ́ yìí wọ́n kọ́ ni kádàrá ò kọ́ra rẹ̀ so kò wá sí bó ṣe gba kádàrá gbọ́ àbí kò gba Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé òun náà ló kọ kádàrá àbí kéèyàn gbà gbọ́ so eléyìí òun náà ló fà tó pé àwọn olùmọ̀ fi sọ pé tá a bá lọ wo alimanu billah ká gbọ́ lọ́wọ́ bá alikọ́lá gbọ́ yìí òun gangan náà ni aslu usulil iman òun náà ní ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ pé wa baqiyatu al-usul mutafarri'atun minhu wa ilayhi raji'a gbogbo àwọn tó kù nínú àwọn ìpìlẹ̀ tá a sọ yìí nìsín ara rẹ̀ náà wọ́n ti pẹ́ka ibẹ̀ náà ni ó ti padà sí ibẹ̀ náà ni ó padà sí òun náà ló fà tó jẹ́ pé nígbà tí anabi sallallahu alaihi wasallam fi dé iṣẹ́ tí anabi kọ́kọ́ ṣe ẹ́ ní tí anabi kọ́kọ́ sọ fún wa anabi ò ẹ̀sìn bá wọn níṣẹ́ ànábì ọba wọn sọ̀rọ̀ ọjọ́ àlìkíyàmá ànábì nǹkan bá wọn sọ káńsẹ́ kínní kankan gbà pé Allah subhanahu wa ta'ala ọba kan ṣoṣo ni sẹ́yìn tó bá ti wọlé nbẹ̀lẹ̀ tó bá ti gbàgbọ́ yóò lẹ́sẹ̀ wá tó sọ fún wa pé tọ́ ọba tẹ́ gbàgbọ́ wọn o òun náà ló dá àwọn ẹ̀dá kan tá pè ní màláìkà ọba tẹ́ gbàgbọ́ wọn o olóra mi ọba tẹ́ gbàgbọ́ wọn òun náà ló fi tíra ránṣẹ́ ọba tẹ́ gbàgbọ́ yẹn òun náà ló kọ kádàrá ọba tẹ́ gbàgbọ́ yẹn òun náà ni yóò gbé àwọn èèyàn dìde tó bá dijọ́ gbé dàlùkì tí ó sì ṣèdájọ́ so eléyìí òun náà ni ó fi yé wa pé al-imanu billah òun náà ni ìpìlẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn yòókù wọ́n padà máa lọ lè bá a ni wọ́n máa lọ lè bá a ni ara rẹ̀ náà wọ́n ti jáde wá ara rẹ̀ náà wọ́n ti yọ ẹ tuntun sọtọ́ bá wá rí báwọn al-imanu billah ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ yìí gbogbo àná làwọn máa sọ pé mo gbọ́ lọ́n gbọ́ mo gbọ́ lọ́n gbọ́ àbí a tọ́ba ní a ẹ mùsùlùmí ni ọyọ́ ni mùsùlùmí lòun òun gbọ́ lọ́n gbọ́ òun gbà kọ́ kan ṣoṣo lọ́lọ́run kéèyàn gbọ́ ọlọ́wọ́ ọba àlekè ọlá gbọ́ yìí kèé sọ̀rọ̀ ẹnu lásán òun náà láwọn òpó kan tó fi tilẹ̀ ó láwọn foundations kan ó láwọn kan tó jẹ́ pé àwọn yìí ìkan kan ò gbọ́dọ̀ yin gẹ́ńbẹ̀ ò gbọ́dọ̀ wó so àwọn pillars yìí tún láti ní kí àwa tá a jẹ́ mú mi ni ká mọ̀ síwájú ká tó wá bọ́ sínú àwọn yìí ìmánì tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ìmánì yẹn ó láwọn nǹkan kan àwọn òròyìn kan tá a gbọ́dọ̀ rí nípa al-imanu billah kí láwọn òròyìn tá a gbọ́dọ̀ rí lára rẹ̀ àtẹ̀sídìkú gẹ́gẹ́ kó kọ́ni àlẹ́tìkọ́dù bìlkọ́l ìmánì ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ yìí àlẹ́tìkọ́dù bìlkọ́l ìgbàgbọ́ ń gbọ́dọ̀ wà lọ́kàn rẹ wàlùkọ́wùlù bìlìsàn ó sì gbọ́dọ̀ máa sọ jáde lẹ́nu kó máa jáde lọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ nígbà tó bá ń sọ̀rọ̀ wàlẹ́ amalu bìlìjàwárì ìgbọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ọ́lá ó sì máa hànú sí ọwọ́ rẹ̀ téèyàn bá ti ń jẹ́ ti ń ta kótó ọlọ́run ti ń ta kótó anabi sallallahu alayhi wa sallam tí wọ́n á ń pàpè mọ́ra imani kó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni kó jẹ́ pé imani rẹ̀ lẹ àbí kó jẹ́ pé kò tẹ̀ sí imani lára rẹ̀ rárá yóò mú kànú méjèèjì so ẹni tí imani bá dúró lára rẹ̀ a kò ní máa sikini kò ní máa ta kótó ọlọ́run kò ní máa ta kótó anabi kò ní máa fa nǹkan kan mí papọ̀ mọ́ ọba àlekèọ́lá naam alakọkọ nínú ìpìlẹ̀ tí ń bẹ níbi ìgbọ́lọ́wọ́ ọba àlekèọ́lá gbọ́ òun náà ni àwọn náà ni wọ́n ń pè ní tawhidu arububiya tawhidu arububiya òun náà látún lè pè ní alìmánu bi rububiyatillah ká nígbàgbọ́ pẹ̀lú rububiyatillah kí náà ń pè ní arububiya gbólóhùn kan ní sanyọ látara rọ́bù tí lárúbá bá sọ pé rọ́bù ó máa láwọn túmọ̀ tó pọ̀ lóríṣiríṣi inú túmọ̀ tí máa ní òun náà ni òun náà ìmọ̀ túmọ̀ aṣíwájú ẹtì báwọn nísìnyí ẹni tó jẹ́ aṣíwájú yẹn tó jẹ́ olórí yẹn sábà tún lọ rọ́bù ìtumọ̀ túmọ̀ ẹni tó ní ìkápá nǹkan máàlíkù ṣẹ́yìn ẹni tó ní ìkápá lórí nǹkan kan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sábà lọ rọ́bù ìmọ̀ túmọ̀ almuslihu ẹni tí ń ṣàtúnṣe nǹkan ìmọ̀ rẹ̀ so náà ló fà tó yẹ pé gbólóhùn rọ́bù yìí àwọn a máa lò péyàn náà yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala so wọ́n lè rọ́bù fún èèyàn

ọba àlekè ọlá nìkan la lè sọ eléyìí fún èyí tá a bá fẹ́ lo rọ́bù fún a lò fún ní lo pé a ṣàfihàn nǹkan tó ń ṣe rọ́bù lé lórí ni ẹ́ tó iná ló fà tó jẹ́ pé anabi Yusuf alayhi salam inú suratu Yusuf ó ní innahu rabbi ahsana maswaya anabi Yusuf alayhi salam ń sọ fún ìyàwó ọba nígbà tí ó fẹ́ ká anabi Yusuf bá òun ṣe ìṣekúṣe ni wọ́n sọ pé innahu rabbi ọkọ rẹ̀ yìí rabbi ẹ̀ sayyidi yàní òun náà lọ̀gá mi aṣíwájú mi ni ọlọ́gá mi òun ni mójútó mi ahsan maswai ó sì ṣe kí ni ahsan maswai ó sì mójútó mi dáadáa ẹtì báwọn ní sí ó ń tọ́jú mi dáadáa kí ni wàá ti yàgbá pẹ̀lú ẹ̀ sí so ẹ̀rì pípa tó lo gbólóhùn rọ́pù yìí nísìn ó ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ innahu rabbi naam so eléyìí òun náà ní túmọ̀ ar-rabbu nínú èdè lárúbáwá àwọn táwọn sọ pé arọ́bù fi ṣàrẹ̀ kí ni ìtumọ̀ arọ́bù fi ṣàrẹ̀ àbí kí ni ìtumọ̀ arububiyatu fi ṣàrẹ̀ ìtumọ̀ yẹn náà ni pé ifradullahi subhanahu wa ta'ala bi af'alihi òun náà ni kéèyàn ó mú Allah subhanahu wa ta'ala lọ́ka soso bi af'alihi pẹ̀lú aw fi af'alihi níbi àwọn iṣẹ́ rẹ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ bá àlekẹ́ máa ń ṣe pátápátá ká mú lọ́ka soso ipe òun nìkan òun náà ni máa ṣe òun náà ní bil iqrar pẹ̀lú gbé káfíń lẹ̀ bí anna allah subhanahu wa ta'ala rabbu kulli shay sábà pé allah subhanahu wa ta'ala òun náà ní ọba tí ń re gbogbo nǹkan àwọn ìpìlẹ̀ kan bẹ lára rabbu tá a máa rí tábìlì pé rabbu ni òun náà ní al-khalqu wal-milku àwọn eléyìí àwọn náà ní àwọn ìpìlẹ̀ gbòógì kan tá a máa rí lára kíni lára rububiyyatillah káàmà ilà ẹni tó yẹ pé tó bá ti pé lára ẹ̀ á gbà pé rọ́bù ni láíláí àtìlẹ́ ilà rẹ̀ dá abilá Allah subhanahu wa ta'ala kí la alákọ̀ọ́kọ́ òun náà ni alikálukú òun náà ni dídẹ̀dá ẹni tó bá fẹ́ máa jẹ́ rọ́bù ẹ̀ pé rọ́bù pàmbélé tí òní ṣe pé olódìlé ah, yìí olódìlé yìí tó fẹ́ máa jẹ́ rọ́bù agbọ́dọ̀ rí pé ru ẹni báwọn agbọ́dọ̀ rí kó lè jẹ́ kíni kó jẹ́ pé ẹni tó lè dẹ́dà alikálukú tabati alimilku kéèyàn ó ní ìkápá lórí gbogbo nǹkan ẹ rí i pé mìlìkíyà tiwa ká ní ìkápá ní tiwa á rí i pé nìsibíyà rí nìsibíyà rí ẹni ní ìsìn olónílé àbí máàlìkù dáhùn ẹni tó nílé ilé rẹ lónìí kò lè délé wa ní ìsìnkú lòun ló tún nílé wa náà ilé rẹ ní òní. ààrẹ nìkan láyé ìkọ́ àlòun lòun ní gbogbo ilé pátápátá ààrẹ nìkan kọ́ lòun lòun ní gbogbo ọkọ̀ tí ń bẹ láyé pátápátá ààrẹ nìkan kọ́ lòun lòun ní gbogbo dábàá tí ń bẹ láyé pátápátá láíláí àlè yóò yà ní tiẹ̀ ní

ẹ mímí lókè mímí lọlẹ wa inú rizikù náà ló wà jíjẹ mímu wa bá a ṣe ń jẹ bá a ṣe ń mu bá a ṣe ń gbápá bá a ṣe ń rigbé bá a ṣe ń sùn a ṣe ń jí bá a ṣe ń rìn bá a ṣe ń ṣe gbogbo ẹ Allah Allah subhanahu wa ni òun lọ́rọ̀ wa lọ́rọ̀ rẹ̀ tá a fi lè ṣe so ẹni tí ó bá jẹ rọ́bù ó gbọ́dọ̀ lè ṣe ó pèsè gbogbo nǹkan tá sọ yìí fún wa ẹ nìkan láyé nìsín kọ́lá nìkan yìí sani ah, gbogbo lọ́ni èmi ni mo bọ̀ yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nígbà táwa mi lọ́lé rẹ̀ bíjọ́ méjì nísìnyí yóò sùn yóò wá òkú yá ah, ẹ wá ẹ máa wá níjọ́ méjì méjì nígbà tó bá tó yá tó bá gbé nǹkan tó ń lọlẹ̀ yóò ní ah, ẹ dákun ẹ̀ka lẹ́ẹ̀ máa wá lójọ́ nígbà tó bá yá yóò bá ní sọ ẹ wo ẹ kálukú náà ẹ wá ẹ fi kún sí ọwọ́ yín Allah subhanahu wa ta'ala òun nìkan ni rọ́bù tó jẹ́ pé ìpèsè àrísìkí fún ẹ̀dá ní gbogbo ohun tí ń jẹ́ àrísìkí kò sú Allah subhanahu wa ta'ala jọ kárí kò sì ní sùn kárí kí á mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àtẹ̀dìbí òun náà ni kéèyàn máa darí nǹkan ọba àdìkẹ́ ọláhùn ní darí àlámàrí oníkálukú òní ń tó gbogbo ètò ó dà lọ́bẹ̀ ètò ẹ ẹ rí i pé èèyàn kan ò sí láyé yìí báwo àdìpọ̀ lè tòtò gbogbo ayé mo máa fi yàn wa rò pé ah, ojú mi ò lè tó gbogbo òlu èmi náà wò pé ah ojú mi ò lè tó gbogbo òun náà yọ àwọn tani àwọn chairman local government àbí chairman local government náà wò pé ah, agbára mi ò lè ká gbogbo kínní òun náà yọ àwọn councillor councillor náà wò pé agbára mi òun náà wò pé àwọn dáúdù àbí àwọn àbí aláǹgbá aláǹgbá náà wò pé tọ̀ dáúdù náà òun náà tún gé e kúrú pé baálé wọn náà wọn máa wá fóun nìkan ní ń darí so eléyìí inú àwọn kíni inú àwọn nǹkan tá a máa rí tá a mọ̀ pé eléyìí o ẹni rọ́bù ni táwa gbogbo àwọn kan mẹ́rin tá a kà yí nínú àwọn ìròyìn àwọn kan mẹ́rin tó kù tó pọ̀ nínú gbogbo àwọn tọ́lọ́mọba àdékọ́lá ń ṣe táwa náà mọ̀ lápàdà tó sọ díẹ̀ nú ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun nìkan ni máa ń ṣe kò sẹ́ni kankan tó lè ṣe àfọwọ́n nìkan so agbọ́dọ̀ wa mú lọ́kàn soso níbi gbogbo àwọn nǹkan wọ̀nyí pé Allah subhanahu wa ta'ala òun nìkan náà ní í ṣe naam wa anna wal muhyi wal mumit inú àwọn inú tawhid rububiyya sáàgbà pé Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó ń ṣe gbogbo nǹkan ló dá wa òun ní rè wa gbogbo nǹkan afẹ́ òun náà ní ṣe fún wa òun náà ní yanjú àlámọ̀rí wa òun náà ní ká ní ìgbàgbọ́ pé Allah subhanahu wa ta'ala huwa al-muhyi wal-mumit òun náà lọ́ba tí máa ń yéèyàn àti sí tẹ́lẹ̀ nígbà kan ẹ̀ kò ti sẹ́ni tí ń já wa tẹ́lẹ̀ nígbà tó yá gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni wọ́n bí wa ni wọ́n fún wa lókọ ẹ̀ tó bá yá yóò tún dìgbà kan àtún ní ta ní ṣe gbogbo eléyìí Allah subhanahu wa ta'ala ní kan sórí kò sẹ́nìkan tó lè yìnyàn kò sẹ́nìkan tó lè ní kéèyàn máa bẹ pé á emi ní í ṣe èmi mo ń jẹ́ kẹ́ni wọ́n máa gbá édò ní olónìí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè pààyàn tá a bá ń tara wa lókun yá àwọn kan ó pa àwọn kan ò ní yé má gbogbo eléyìí ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ burúkú ni eléyìí ìgbé inú inú àwọn Ah, yóò pa ọ́ dànù kéde pé yàtọ̀ síbẹ̀ ní tí ó ti sábàbù tí ó wà á mú ba o ẹ àmọ́ kéèyàn wò pé ìbẹ nínú kápá rẹ̀ ipe tó bá lò ní dọ̀là nísìnyí òsì ní dọ̀là náà káláwọn kan bẹ báwọn a nǹkan burúkú ni ẹ rí pélé ní ti àwọn ẹlòmíà tó mọ fi ròyìn wòlíì mi wàláì wọn tó mọ fi ròyìn wòlíì mi kí àwọn wòlíì wọn lágbára gan ẹ tó bá ní tọ onídọ̀là onídọ̀là náà wọn ni wọn ròyìn bàbá kan jọ kan oníbídíà kan ní wọn aróyìn náà bàbá oníbídíà tí wọn máa ń lọlé sógun lọ́dọ̀ rẹ̀ bàbá yẹn jòkó ní wọn sọ pé ìwọ tó máa sọ pé bẹ́ẹ̀ bá pa mí ẹ̀ lè pa sàárè mi sàn pé kí ni mo kọ́ bà lọ́dọ̀ Yorùbá nígbà tí Yorùbá tó bá sùn kan gírí àbí ó hàn lè o hàn lè mà ó sún fún ọ o bẹ̀ yàn sí ọ ó ti o gbé ẹ ó bẹ̀ ọ olóòní gbà náà yọnitọ́ ẹsẹ̀ tẹ́ bá ṣe ẹ bá kú pa mí ẹ̀ lè sàárè mi ẹ ti sùn kan nu wọ́n lẹ́nu yìí wá ń sọ lẹ́nu rẹ̀ ń jọ̀hún pé ìwọ́n tó máa ń sọ pé bá pa mí ẹ̀ lé pasàárè mi àwọn bá tẹ́ wà kálẹ̀ yìí wọ́n pa owó tún pasàárè rẹ̀ ń ròyìn bàbá kan bẹ́ẹ̀ àbáwọn náà ti jòkó ó ti tún wọ́n ló tún wá yíra padà báyìí subhanallah àbáwọn náà mẹ́wájú ọlọ́run báyìí ní kó ni ó ti ta ló wá pa òun òun ti ń ti ń pasàárè yàn kí ló wá pa òun ẹ́ so eléyìí àwọn nǹkan burúkú ni allah subhanahu wa ta'ala huwa al-muhyi wal-mumit inú gbàgbọ́ta gbọ́dọ̀ ní sọ́lọ́run ẹni tó bá jẹ́ pé ó sì wà lọ́kàn rẹ̀ nísìpá àwọn kan ni ó pa òun ẹlòmíì sẹ́rí kìí ṣe pé àkákàn lanu báyìí pé lágbájá ló lè pààyàn òun nìkan láàmú mi sọ pé ẹgbà pé yẹn lè pààyàn àwọn ẹlòmíì náà ń bẹ tó jẹ́ pé ìṣesí wọn gan ìṣesí pé àwọn kan pa mí àwọn kan pa mí ni ẹlòmíì ń bẹ nísìnyí tó jẹ́ pé ọlọ́run wà sí rẹ̀ ó ti di ṣe níbi tó wà àmọ́ kò ní láéláé kó délé ibi tí wọ́n ti bí yóò ní wọ́n pa àwọn ẹ̀wọ̀n kan báwọn nísìnyí yóò ní wọ́n pa àwọn yóò ní wọ́n ṣe kíní kan fóun yóò ní wọ́n oníjẹ́ wọ́n jẹ́ mọ́ oníjẹ́ wọ́n mọ́ má ẹlòmíì ó kókó ní family house wọ́n wà ní kí ló dé wọ́n ní kó kókó family house owó tó lè jẹ́ èèyàn family house tó ti dàgbà tó ti nìkẹ́ tó ti kékèké látò ti kékèké tó yẹ pé ńgbà tó fi wà tó lè sọ̀rọ̀ tí wọ́n lè pa tí wọ́n kà tẹ̀ ọ́ pa síbi kan tí wọ́n kà ní pé àwọn ah, ti kú náà ni ẹ̀ka kan ò sí ọ́ <laughs> subhanallah ó wá dàgbà tó tójú bọ́ ìgbà yẹn ló tó wá rí pé àwọn kan bẹ àwọn ìyá òun náà bẹ́ẹ̀ àwọn ìyá ti ń gbé ọdún tọ́jú rẹ̀ gbà òun náà nípa ẹ̀ ọ wá lọ lè bá àwọn aláìníṣẹ́ kan àwọn wa sọ wọn pé àwọn ìyá kan ní bẹ́ẹ̀ lẹ́yìn àwọn ni wọ́n níjó wọ́n pa ó wọ́n dẹ́mi yẹn lógodo ẹ́ àwọn ẹlòmíì àtúmọ̀ sọ̀rọ̀ kan lẹ́nu wọ́n ò ní àràgbé láyé máa ra ayé ni kéèyàn tó ṣe kíni kéèyàn tó lè gbé kí wàá ní túmọ̀ rẹ̀ kí èèyàn tó máa ràgbé láyé òun náà ní pé kíni ó ní túra lẹ̀ o ó mójútó ra rẹ nu àbí ó fi kún rẹ̀ ẹsẹ̀ rẹ̀ gbogbo àwọn eléyìí ní nǹkan burúkú náà ni tó jẹ́ pé ó takò tawhid rububiyya ó takò ìnígbàgbọ́ ká gbà pé Ọlọ́hun Ọba nìkan ní í ṣe nǹkan ìpè ẹlòmíì ò lè ṣe lẹ́yìn rẹ̀ ó wà àwọn nǹkan wọ̀nyí Ọlọ́hun Ọba àlekè ọlá máa fi yẹn ṣe sábàbí rẹ̀ tó bá fẹ́ pààyàn nísìn Ọlọ́hun Ọba àlekè ọlá lè pààyàn láláì nílẹ́jẹ̀ lọ́rùn lọ́rùn rẹ̀ ni ẹ̀ ti bá àwọn ti wa pé òun náà lọ́ba tóun se kínni lọ́ba tóun da sábàbí ó sì tún fẹ́ fi fún wa ló ọba àríkè ọlá kápá kó máa pààyàn láì ṣe pé èèyàn kankan yóò lọ́wọ́ sí i pé òun náà ní máa pààyàn kò tó lọ́wọ́ sí i àmọ́ yóò wá fún àwọn kẹ́sì sábàbí pé ọyà wọ kó sì kú ó fẹ́ pa á tẹ́lẹ̀ náà <clears throat> yóò ní kó yóò sì kú ọba àríkè ọlá òní ó yà lọ́rùn náà agbára yóò ti ṣe yóò ṣe déédéé ntọ́lọ́mọ bá alekiola bẹ́ẹ̀ ṣe àmọ́ àwọn gbọ́dọ̀ wá ní nígbàgbọ́ pé lágbájá àwọn ṣe kíni ó lè pààyàn lágbájá ó lè yèèyàn ṣògbóró àwọn nǹkan báyìí ọba alekiola òun nìkan òun náà ní máa dáa sí i ká tún gbà pé anáfi ọ̀dọ́ òun náà ní ọba tí máa ń ṣàǹfààní fún yàn àdọ́ òun náà ní máa kó nira báyàn òun náà ní máa ń ṣàǹfààní fún yàn òun náà ní sì máa kó nira báyàn ká sì gbà yí pé alimutafaridu bil òun náà nìkan ni máa ń dádùá gbà òun ni máa gbàdúrà tí wọn bá ṣàdúrà òun náà ni ó gbàdúrà yẹn al-amru kulluhu biyadihi gbogbo àṣẹ pátápátá ọwọ́ bàdékẹ́ọ́lá ló wà al-khayru kulluhu ilayhi gbogbo dáadáa pátápátá ọ̀dọ̀ rẹ̀ náà ló wà so eléyìí nínú àwọn nǹkan ni tó jẹ́ pé ó rọ̀ mọ́ tawhidu rububiyya ìpè ká gbà pé Allah subhanahu wa ta'ala òun náà ni ọba ti ń ṣe nǹkan sọwáyé tawhidu rububiyya yìí nǹkan kan ni tó jẹ́ pé kì í sábà ti pọ́lẹ́mù bíbẹ̀ púpọ̀ pàápàá jùlọ pẹ̀lú àwọn òjijì ọlọ́run tí wọ́n ti kọjá wọn ò ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn àwọn tí wọ́n rán wọn sí nípa tawhidur rububiyya gẹ́gẹ́ bí a ti padà ṣàlàyé rẹ̀ fúnra wa ẹ wá ní tawhidur rububiyya yìí kí ni ẹ̀rí rẹ̀ kí ni tọ́ka wa ní láti inú alukur'an ká gbà pé ọlọ́run bá nìkan onídàá ogun kan ṣe kílẹ̀ rí ẹ̀ láti inú alukur'an bẹ́ẹ̀ ni kí ni tọ́ka inú sunan anabi sallallahu alayhi wa sallam kọ́dà àti inú làákàyè nítorí àtúmọ̀ rẹ̀ ẹ̀dí báwọn ní sìn àtúmọ̀ rẹ̀ rí pé ọlọ́wọ́ bá alekẹ́ ọlá ló dá gbogbo nǹkan ṣe pé a nídìí àyà gan a sì nídìí hadith làákàyè náà láàbì wò tí ó sì yé wa pé ọlọ́wọ́ bá alekẹ́ ọlá nìkan òun náà ní ṣe gbogbo nǹkan. àkọ́kọ́ tábà lọ wọnú alukur'an a rí pé nínú suratul lukman ọba alekẹ́ ọlá ń sọ fún wa nínú àyà ẹlẹ́kẹwàá àti àyà ẹlẹ́kọ̀ọ̀kànlá ní tí ó máa túmọ̀ fún wa pé ọlọ́wọ́ bá alekẹ́ ọlá òun ó ní khalaqa samawati wal ard khalaqa samawati bi ghairi amadin tarawnaha ó ní ọba àlekíọ́lá òun náà lọ́ba tó dá gbogbo sámà bó ti tóun bi ghairi amadin tarawnaha láláì fi òkú kan ti dẹ́yìn òkú júrí ẹlẹ́kùnta lóró kó kan rí ní sámà láìpẹ́ tó lọ́n ti dá sámà yìí ta ló wá rìn rìn rìn débi kan rí tó wá rí a àti bíbá yìí ni wọ́n fi pílà rẹ̀ sí ẹ́ láti fi tí mo jòkó yìí débi débi abẹ́ ibi tí kì í parí bẹ́ẹ̀ o bá dẹ́kin ní bẹ́ẹ̀ o tí o bá fi bí pílà mẹ́ta mẹ́rin sí a pẹ̀lú inú ẹ̀rù ni o mọ̀ sùn tí bá sùn abẹ́ rẹ̀ ìkóló ni kóló la yóò wò ni ẹ̀ kátó wá sọ pé obi sàmà ṣe tẹ́ tó Allah subhanahu wa ta'ala wa ni khalaqas samawati wal ard khalaqas samawati bi ghairi amadin tarawnaha olóhùn lòún dá gbogbo sánmà pátápátá bi ghairi amadin tarawnaha láláì sí òpó kan pílà kan táwa rí pé pílà tí mo fojú rí ni tí wọ́n á mú sánmà dúró tí òjò yálù rẹ̀ wa alqa fil ardi rawasiya an tamida bikum ó ní bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ó wá gbé àwọn òkè arrawasiya àwọn òkè ńláńláńlá ó wá gbé sílẹ̀ lẹ̀ ẹ́ an tamida bikum kókè yẹn wọ́n ti kílẹ̀ wọ́n bá ti kíni kó wọ́n bá máa gbàmọ́ yín lẹ́sẹ̀ ẹ̀ kó tó sọ fún wa ń bomi nù ayé al wal jibala ẹ́ eh? àwùtáàdà àbí ó ṣe òkè bó ṣe ríhun ó ṣe ní àwùtáàdé ó ṣe níbi èka èka tí yẹn bá fi mú nǹkan mọ́lẹ̀ bàbá tẹ̀ nǹkan tó bá fi ẹlẹ́ báyìí nísìnyí àyípatẹ́gùn ó máa gbé e lọ yóò máa gbé e bọ̀ àmọ́ tá a bá ti dìgbìn kankan lápá kan lápá bíi lápá ọ̀hún á rí pé yóò mọ̀ ọdún ọba àlekè ọlá ní òun lòún dá òun òkè kẹríhun kó máa jẹ́ kíni kó máa jẹ́ àwùtáàdà kó máa jẹ́ ìkàn tó fi mú sámà tó fi mú lẹ́lẹ̀ tó fi mú dúró tí ò jẹ́ kó ó wá ní wà anzalna minas samaa'i maa'an ó ní àwa náà látún wá ń sọ omi kalẹ̀ láti sánmà àwa náà là ń rọ̀jò láti sánmà fa ambatna fiha min kulli zawjin karim ó ní látara òjò tá a wá rọ̀ kalẹ̀ sílẹ̀ lẹ́yìn láti sánmà yìí fa ambatna fiha min kulli zawjin karim àwa àwa ń wù jáde gbogbo àwọn nǹkan takọtabo nínú rúgbìn tó jẹ́ pé àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó dáa àwọn nǹkan tó lápàlẹ́ ẹ̀rì pé gbogbo tọ́lọ̀ ọba àlékè ọládá méjì méjì ni òun nìkan lọ́bọ̀ kan ṣoṣo kọ́dà gbogbo àwọn rúgbìn yẹn ẹ̀rì àwọn yàtọ̀ sí àwọn igi tí ń sèso ẹ̀ àwọn kan bẹ wọ́n dági mọ̀ débi pé wọ́n máa kọ wọ́n máa bo ẹ̀ wọ́n lè lè lakọ̀ eléyìí ni abo wọ́n máa wọ́n máa bo nínú gbogbo àwọn ọba tó so Allah subhanahu wa ta'ala olóso bẹ́ẹ̀ ìgbà tó wá sọ àwọn ìdá tó dá yìí ẹ̀wọ̀ ní sin sámà wọn náà làwọn náà rí wọn ilẹ̀ ẹlẹ̀ la rí wọn òjò lárí ti ń rọ̀ wọn àti ibi dúkùn ṣe ń wù wọn wá ní hadha khalqullah wọn wá ní ẹnu mọ́tò ń sọ fún yìí ẹ̀dá tó lọ́wọ́ bá dánù ọba àlekẹ́ọ́lá ẹ̀dá tó dánù fa'aruni madha khalaqa alladhina min ẹ fi hàn mí ẹ wá fún mi dé bí nǹkan mi ìtẹ́lómi ti yàtọ̀ sọ́lọ́ àwọn ẹlòmíì tẹ́ ń jọ́sìn fún ẹ mú mi ń sómi tí wọ́n dá ẹ àwọn nǹkan tó yẹ kọ́ ọlọ́wọ́ bá náà ló dá wọn àwọn náà lẹ́ mú tẹ́ tó mi ṣe kíni tẹ́ fi pa nǹkan mímọ́ ọlọ́wọ́ bá lè kíọ́lá ọlọ́wọ́ bá ló dá irúgbìn òun ló dá gi igi tọ́lọ́wọ́ bá dá òun náà lẹ́nìkan lọ́nu gbójú lọ lè gé yóò sì gbẹ bí èrè yóò gbẹ bí èèyàn ẹ̀sìn bá wọn náà sábà pé dẹ̀bídùn tó bá wù sán tó sè sójì wìn ni inú dẹ̀bídùn yẹn wọ́n tún wá inú làákàyè tọ́lọ̀ ọba àlekí ọlá fún wa wọ́n wá fi se èrè wọ́n fi ṣe dẹ̀bídùn wọn ò nílò àmọ́ dẹ̀bídùn wọ́n wá fi mọ èrè sábà wá fi mọ èrè tán wọ́n tún wá mọ fèrè balẹ̀ fún wọn lọ lọ́wọ́ ọba àwọn ni èrè tán wá fèrè balẹ̀ fún yìí sábà tún wá ń tábù wọ́n wá gbé lọ́wọ́ ẹ àwọn náà wọ́n gbé lọ́wọ́ tí wọ́n mọ fèrè balẹ̀ fún ibi àìnílàákàyè wọn tí n tán gbé lọ́wọ́ ní jíjẹ mímu bá ti wá tán ẹ wọ́n ní tí n tà ń jẹ bá tán n tà ìjẹ ló kù wọ́n àmọ́ sọ́lá yàrá wọn pé ẹ̀rí ọlọ́run tá a fi dẹ̀bí dùn sí èyí ẹ̀já máa rí jẹ díẹ̀díẹ̀ ẹ àwọn àlà kú sèé bàbá délé àtúnṣe mi ẹ wò kàn báwọn àwọn fúnra wọn náà wọ́n ṣe kíni àwọn náà wọ́n máa pẹ̀lú kíni pẹ̀lú dẹ̀bí dùn àwọn náà wọ́n tún wá máa jẹ alọ́kọ̀ọ̀kan wọ́n máa rí èyí tẹ̀lé wọ́n sì jẹ tán tábàtúndé wọ́n tún ṣe mi yìí wọ́n sì ní nìkan ronú ìgbà eléyìí àwọn eléyìí ìbáṣọ ọlọ́run ni yóò jẹ́ àmọ́ já oúnjẹ lọ́kọ̀ọ̀kan ẹ̀ òun náà ló fà tó jẹ́ pé ìkánú àwọn sàbẹ̀ ànábì ní tó mú àdá tó fi gba Islam òun náà ni pé nígbà tó wọlé ogún oúnjẹ kalẹ fún kí náà púpọ̀ èrè òsà oúnjẹ tó máa ń gbé kalẹ̀ bí ó ṣe bá náà si fa kò sí ẹ̀ka tí jẹ fa wọ́n sì gbà pé gbà pé ti gbà náà ti ó ó wá jẹ tán kọ̀lọ̀kọ̀lọ̀ tó wá tọ̀lé òsà àwọn lérí ẹ̀dí bá rìn nígbà tí ó dé ó bá wò pé ah sọ́lọ̀ náà lélẹ́yìí ẹ̀ ó wá ní àrọ́ bọ́ni yẹ̀bú olùsá àlàbánú bẹ̀rẹ̀ àṣehì ṣe ah ah sọ́lọ̀ náà lélẹ́yìí tá a wá ń dàgbà ara wa sí ní kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ oúnjẹ rẹ̀ ó tó wá tọ̀lé lérí ẹ̀ kò sí ní ìkàkà ṣe fún ọ̀rọ̀ èyí lásán tó ṣẹlẹ̀ sí wàláì òun ló mú ẹni ronú pé ah káwọn pàgùn táwọn ṣe ti so irú àwọn nǹkan wọ̀nyí Allah subhanahu wa ta'ala òun náà ló dá wọn dídá wọn tó wá dá wọn fún wa yìí ó dá wọn ká máa ṣe kí ni ká bá fi lè ronú pẹ̀lú wọn ni ká bá fi lè sàǹfààní pẹ̀lú wọn ká bá fi máa Allah subhanahu wa ta'ala ká bá fi máa lọ́kà soso ni àwọn àyàwó pọ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an tí ń tọ́ka sí pé Allah subhanahu wa ló ṣe kí òun ló dá gbogbo nǹkan ó sọ ara wa yà ní Allahu khaliqu kulli shay Allah subhanahu wa ta'ala òun náà ni ẹni tó dá gbogbo nǹkan pátápátá wọn lọ́ba tó dá gbogbo nǹkan so eléyìí ẹ̀rí ni fún wa ipe Allah subhanahu wa ta'ala òun nìkan ló ní kíni olóòní rububiyya òun nìkan ló ní dídẹ̀dá òun náà ló lágbára lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tábà wọnú àwọn àdìsí anabi wa sallam lóríṣiríṣi ó tún fi ń rinlẹ̀ fún wa ipe Allah subhanahu wa ta'ala òun nìkan òun náà ló lẹ́tọ̀ọ́ sí rububiyya nígbà tá nàbí sallallahu alayhi wa sallam ti ń ṣe wàsíyà fún abdullahi ibn abbas radiyallahu anhu inú hadith tó wà nínú sunanu tirmidhi anabi sallallahu alayhi wa sallam sọ fún abdullahi ibn abbas ó ní wa'lam ó ní ìrẹ abdullahi ibn abbas sọ lè má anna ẹ ipe àwọn ẹjọ gbogbo àwọn àlùmọ pátápátá أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ẹ wo bá anabi ṣe gbìn sí ọmọ ọlọ́kàn abdullahi ibn abbas ẹ eh, láti kékeré lágbà tó ti wà lọ́mọ kékeré mo gbà lérò lágbà tó ti wà lọ́mọ kékeré anabi sallallahu alayhi wa sallam ó gbìn àkédà sí lọ́kàn òun náà ló fà tó jẹ́ pé ibi tá a ti ní problem láwùjọ wa lónìí òun náà ni pé ká máa wò pé àwọn ọmọ kékeré ò nídìí àkédà àwọn ọmọ kékeré ò nídìí kẹ́ ẹ máa kọ́ wọn lákédà ẹjọ́ wọn dàgbà náà ẹ̀jẹ̀ wọ secondary school ẹ̀jẹ̀ wọ jáde university kan ti lè choose fúnra wọn ẹ̀ kótó ìfẹ́ máa kọ́ wọn lákìdá ẹ̀ máa lé wọn ẹ̀ máa so wọn lókun ẹ̀dí bá ṣe pàwọn nìka wọn mọ́ wọ́n ti wọ́n ti ṣe kí ni wọ́n ti pẹ́ ká ẹ̀ wọ́n ti ya àràbà so ipa wọn nìka wọn kò sí tí wọn lè yà ń gbà wọn kọ́lá nínú òfin ìjọba gan ẹ̀ lè ṣe kankan fún wọn mọ́ so àwọn tí máa ń sọ̀rọ̀ eléyìí ní ìsìn ọ̀rọ̀ tí ò dáa ni ká ní ẹ̀fà ọmọ kékeré ẹ̀ mọ́kànlá kìí dá ẹ̀ mọ́kànlá ti sọ́kàn anabi sallallahu alayhi wa sallam àti kékeré ní ti ń fa àwọn sàábé ẹ àdìsọ́kàn ntẹ́ ni lọ́kàn ni anabi sọ fún abdullahi ibn abbas ó ní kó lọ lè mà anna al-ummata tí gbogbo àlùmọ̀ ìbò adi rí wọn ẹ àlùmọ̀ tá à ń sọ yìí nísìn ẹ ummatu da'wa gbogbo àlùmọ̀ pátápátá àti mùsùlùmí àti kèfèrí ẹ àtẹ̀ntó gbọ́lọ́ láwùjọ ìjàmà àti ṣé gbogbo wọn kóra wọn jọ pátápátá àlà àyànfà òwúkà bí sẹ́yìn ni pé àwọn ò fi kíní kan sí ọ láǹfààní ìwọ làwọn fẹ́ kó orí kíní ìwọ làwọn fẹ́ kó tẹ̀ ọ lọ́wọ́ ìwọ làwọn fẹ́ fi ṣe láǹfààní ànábì lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak kò sáǹfààní kankan tí wọ́n lè ṣe fún ọ àyàfi pẹ̀lú àyàfi tọ́lọ̀ ọba ti kọ fún ọ sòmọ́ wàá rò wípé bóyá ẹnìkan bẹ tó lè fún ọ ní tọ́lọ́wò fún ọ ẹ̀wọ̀n kan báwọn ní tọ́lọ́wò kọ nínú àkọọ́lẹ̀ ipò òwò ṣe fún ọ ibi tọ́lọ́wò sọ pé ó dé ìtọ́lọ́wò sọ pé ó jẹ́ kó wàá wò pé ẹnìkan bẹ tó lè jẹ́ pé kó o jẹ tú láti lára ìjọkọ́lọ́ ọba àlejò ọlámàjì sò eléyìí ó kún sọ́wọ́ àwọn oníṣúfì púpọ̀ wọ́n á máa ṣe kí ni wọ́n á máa láyà sọ́lọ́ wọ́n á sì máa sàrí ibi àlejò ọlá níbi àwọn ọ̀rọ̀ ẹnu wọn níbi pé àwọn àwọn ṣéwò àwọn àwọn òlé wọn ẹnìkan nu wọn ròyìn ẹnìkan tó pè ní wòlíì nù wa onígbà tí ọba fẹ́ jẹ ẹ́ onígbà tó bá lọ nífẹ̀ jọba ọba káàkiri gbogbo àwọn ilé àwọn àfa ẹ́ ó káàkiri gbogbo ilé àwọn àfa ọba jẹ ọba jẹ tàbí ọba jẹ ta ọlọ́ba jẹ ta ọba káàkiri gbogbo ilé àwọn àfa pé ẹ dákun mo fẹ́ jọba ọba délé eléyìí àfọ ni a ọlọ́kùn sókọ̀ rẹ̀ mbẹ́ wọ́kọ́ ló jẹ́ àbá délé eléyìí wọ́n ní kò sókọ̀ rẹ̀ mbẹ́ wọ́kọ́ ló jẹ́ yẹn wá káàkiri olówó adọ́dọ̀ ìdásàlájì ẹ́ olùkọ́ tó wá débẹ̀ ó wá ní àyẹ̀dàkùn mo fẹ́ jọba ni ó ní ìdásàlájì wá sọ fún pé a kò sókọ rẹ̀ ń bẹ̀ ẹ́ yàní kò sínú ọlọ́wọ́ fi sí gbogbo rẹ̀ wà bẹ̀ tẹ́lẹ̀ àmọ́ èmi ń dá mo fi sí ẹ̀wọ̀n kan báwọn àmọ́ èmi ń dá mo pé òun náà ló fà á tí ìdábí bá jọba <laughs> àyẹ̀wò ló ṣe wí ó ní òun ló fà á tí ọba fi fẹ́ràn èké eh, eh, sọ fi fẹ́ràn ara wọn olókèrè lẹ́yìn rí ẹ̀mọ̀ àbí ẹ̀nà tó sọ owó wájú ọlọ́run nìsí ẹ̀wò kan báwọn ọ̀rọ̀ tó wo tó báwọn kéèyàn ó gbà yí pé ọlọ́run ní kò sí lọ́dọ̀ ọlọ́run ló rẹ̀ wá bẹ́ẹ̀ ni o ìdánwò tẹ́ni ń wí ó kà wí tiẹ̀ ni àmọ́ ni sọ pé i ni rí tọ́lọ̀ nǹkan sí ni àyíkò ló mà àmọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kéèyàn sọ pé ọlọ́run kọ́ mọ́ àmì mi mo wá sí kíni ìmú wa fi sí ní kára tọ́lọ̀ ti kọ́ kàmùsínà alifasana kọ́bùlà kálíkì samawati wal ard kádàrá tọ́lọ̀ ọba àlékè ọlá ti kọ́ ní fifty thousand years síwájú kó tó dá sọ́mà àtìlẹ́lẹ̀ ó ti kọ́ kádàrá ó kálukú nítòsí tòsí bẹ́ẹ̀ nineteen seventy kìíní kan àbí nineteen kìíní ni ni wọ́n tẹ̀ wá ń sọ pé kò sókọ rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n wá fi sí ọ̀nà wọn ló gbà fi sí ànábì gan tọ́lọ̀ wá kọ́ ní kádàrá ànábì ò lè fi sí kátó wá sọ pé ẹni tí ì bá so ẹ̀kọ́ tá ànábì sallallahu alaihi wasallam kọ́ abdullahi ibn abbas òun náà ni pé tí gbogbo èèyàn bá kójọ báwọn ó ṣe kí ni àwọn sáǹfààní kan pọ̀ kò sáǹfààní kan tó lè ṣe pọ̀ àbí tọ́lọ́ ọba ti kọ́ mọ́ ó tún wá sọ fún pé wàlàwì sámọ̀rú sábà tún wá kó wáyé ní sámọ̀rú sábà tún wá kóra àwọn ìjọba kan náà àlà ayédùrú kàbíṣẹ́ yìí pé àwọn fẹ́ fi kíní kan fara ni ọ́ wọ́n fẹ́ kó nira bá ọ látara kíní kan lámúyẹ̀dùrú ká ìlà àbíṣẹ́ yìí ní kọ́ lọ́lẹ̀ mọ̀ pé kò sí ní àkàtà lè kó bá o àyàfi tọ́lọ̀ ọba àlẹ́fẹ́ láti kọ́ kalẹ̀ fún ọ nínú àkọọ́lẹ̀ ó túmọ̀ pé kò sí tí ó lẹ́sẹ̀ dá oore ni àbí dáadáa ni àbábúrú ni àyàfi kó jẹ́ pé ọlọ́ọ̀ba àlẹ́fẹ́ ọlá mọ̀ sí kò sẹ́yìn rẹ̀ òun náà ló ti kọ́ so hadith yìí anabi wa parí rẹ̀ pé ó fi àti àkìlám wà jáfàtì sòkò láti gbàtà sọ láti gbàtà ti kọ́hún ó ní rúfi àti àkìlám kálámù tí wọ́n fi kọ́ wọ́n ti ṣe kí wọ́n ti gbé wọ́n ti síwọ̀ sókè wà jáfàtì sòkò ibi tí wọ́n ti kọ́ sí kígbẹ́ òun náà ni yorùbá máa fi sọ pé àkọọ́lẹ̀ ti segin ni àkọọ́lẹ̀ ti gbẹ ó ti gbẹ lóòótọ́ ànábì ló gbẹ jẹ́pà ti sọ o ibi tí wọ́n kọ́ sí kádàrá ti gbẹ so kádàrá ẹ̀ lẹ́yìn kádàrá ẹ̀ nìkan kan padà ẹ̀ wọ́n tún máa ń sọ kíní kan pé èyàn lẹ́yìn kádàrá padà àmọ́ lè segin ni àmọ́ lè fọwọ́ aago sẹ́yìn irọ́ náà ni gbogbo ẹ̀ ìsọkúsọ náà ni ìsọkúsọ lórí ìsọkúsọ ni kò sẹ́dá kan tó lè yí kádàrá èèyàn padà kò sẹ́dá kan tó lè tí Allah subhanahu wa ta'ala bá kọ́ lákọ́ọ́lẹ̀ pé yóò jẹ́ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀ ni ọtọ́ bá wà lọ jáíjáí àsìkò rẹ̀ ò tí tónu ẹ ẹlòmíì owó ní ti pé òun wá kiri kan lọ́dún èèyàn kan ó wá wá lọ́dún èyí kò wá rí ó wá rí pé àwọn kan bẹ tó ti tánà bí òun yóò wá láwọn yìí náà fa wá ago òun tẹ́yìn bóòlù ti mọ̀ pé àsìkò yẹn náà ní nǹkan yẹn yóò jẹ́ tiẹ̀ bóòlù yẹn ti mọ̀ so eléyìí tó máa gbé kí ni gbogbo tó bá tẹ̀yàn lọ́wọ́ ọlọ́wọ́ bá lè gbọ́lá olójú ó tẹ̀ ọ́ lọ́wọ́ èyí tí o bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ òun náà ni òjò tẹ̀ ọ́ lọ́wọ́ tọ́ba wa lẹ́ni tó ti sábà bíi àìjó tẹ̀ ọ́ lọ́wọ́ òun ìwà bá ló karama ẹtì bá ìwà lè yọ̀ kọ̀ra sí ma so ẹni tó bá ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ rẹ̀ bá rí rẹ̀ dáadáa gbogbo tó bá ṣẹlẹ̀ sí síwájú kó tó lọlé bẹ́ẹ̀ tó ti sábàbí rẹ̀ yóò kọ́kọ́ gbà yí pé ọlọ́run bá àlekí ọlá ló fi ti sábàbí kò ní mú ẹni yẹn mú pé nígbà tó yẹ kóhun gangan òun náà ló ṣe nǹkan yẹn so eléyìí òun náà lè rí láti inú súnà nàbí sallallahu alaihi wasallam táàbì mọ̀ pé ọlọ́run bá àlekí ọlá òun lọ́ba ti ń ṣe gbogbo nǹkan òun náà lọ́ba tí ó máa ń kọ gbogbo àkọọ́lẹ̀ so eléyìí náà nínú rububiyya Allah subhanahu wa ta'ala ló wà nínú ẹ̀rí mi ìta tó máa pé Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí ń ṣe gbogbo nǹkan òun náà láti gbọ́dọ̀ múlọ́kàn ṣoṣo níbi gbogbo nǹkan tí ń ṣe òun náà ní ẹ̀rí làákàyè ẹ̀ wá rí ẹ̀rí làákàyè ọ̀nà méjì ló pín sí ẹ̀rí làákàyè inú ẹ̀rí làákàyè tí ń bẹ lára tó ń kálukú wa náà àpẹẹrẹ ńbẹ̀ńbẹ̀ fún wa tá a fi mọ̀ fọlọ́ bá alekiola òun náà nìkan ní ṣe gbogbo kan ọlọ́run bá alekiola sọ fún wa nínú alukur'an inú sọ́tò zariyat àbí ó ní wà fi anfusikum afala tubsirun ó ní àpẹẹrẹ ńbẹ fún yín nínú ẹ̀mí ara yín gan náà afala tubsirun ẹ̀yin òrí nàní tó kálukú wa náà bá wò ká wò ẹ̀mí wa kátẹ̀ wò pé kí jẹ́mi lára wa gan ẹ́ kí jẹ́mi yas'alunaka قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليل ọba àlekẹ́ọ́lá ó ní wọ́n bèèrè ànábì sallallahu alaihi wasallam nípa ẹ̀mí kí ni jẹ́ mi qul ruhu min amri rabbi yẹ ànábì sọ fún wa pé ẹ̀mí ń àti ọlọ́run ọba àlekẹ́ọ́lá ni wa ma utitum min al-ilmi illa qalila ìmọ̀ tí wọ́n fún yín díẹ̀ náà ni ìmọ̀ ọba àlekẹ́ọ́lá fún yín díẹ̀ ni so ẹ̀mí dà ń sọ yìí nìsín tá a bá lọ wòye sí ẹ̀mí ara wa bá a ṣe mí lókè bá a ṣe mí lọlẹ̀ káwa náà ronú sí i mímí tá a mí lókè tá a mí lọlẹ̀ tá a rìn lọ tá a rìn bọ̀ tí mímí òun bá fi lè já tá a bá fi lè mímá gbogbo tó kù lára náà ò sì ní ṣiṣẹ́ mọ́ tí mímí bá fi lè sọ́ọ̀bù ojú ò ṣiṣẹ́ mọ́ ẹnu ò ṣiṣẹ́ mọ́ ọwọ́ ò ṣiṣẹ́ mọ́ gbogbo tó wá kù lẹ́yà ara yóò ti bẹ̀rẹ̀ sí máa nígbà tí yorùbá ti mímá so eléyìí náà àpẹẹrẹ kan náà ni sọ ẹ̀ka ronú sí pé nbó lẹ́mí ò ṣe wá bó ṣe jẹ́ nbó lẹ́mí ẹ̀ ti wá bó o láti mí lókè bó o láti mí lọlẹ̀ ẹni tí ò mí lókè tí ò mí lọlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àpẹẹrẹ náà ni òun náà pèrè kí ni dalalatul anfus àwọn ìtọ́ka ti ń bẹ lára wa fúnra wa tó jẹ́ pé a máa fi dọ́lọ̀ ọba àlekè ọlá mà ẹ̀gbọ́n ọba àlekè ọlá ti dá wa bákan náà ló dá gbogbo ẹ̀dá alérí funfun lóòótọ́ alérí dúdú alérí gíga alérí kúkúrú alérí sísanra àtìlérí tó pẹ́lẹ́ńgẹ́ nínú àwọn èèyàn àmọ́ lọ gbogbo ẹ̀dá a rí wa wà bẹ́ẹ̀ náà lójú gbogbo wa wà bẹ́ẹ̀ bá délé ìbò nísìnyí bójú tójú wa náà wà ló wà wọ́n yà pupa ju àwa lọ ni bẹ́ẹ̀ bá délé Lárúbáwá nísìnyí ibi tẹ́tí wọn wà náà ní tiwa náà wà bẹ́ẹ̀ bá délé China ibi tẹ́sẹ̀ wọn wà náà ààrẹ dà kan náà àwọn èèyàn kọ́ wá jẹ́ pẹ́sẹ̀ kan níbi irin àbí tọ́lọ́mọba àlekẹ́ ọlá bá fi sàpẹ́rẹ́ fún wa ọlọ́mọba àlekẹ́ ọlá tún máa sàpẹ́rẹ́ fún wa a sì dẹ́lómi yóò da ní akma yóò da ní akma kí ni jẹ́ akma kò díẹ̀ ní sójú bẹ̀ rárá yóò kan lẹ̀ pa báwọn ni mo ṣe bí ẹ̀ wọ́n bí bẹ́ẹ̀ ni ọbí bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ọlá fi yé wa ni ipe ohun tó ń ṣe léyìí kí làákà yẹn máa sọ fún yẹn pé irú ìtó màá ṣe náà nù kò lè ṣèmí àbí irú ìtó màá ṣe náà nù ẹ yóò tún wá ṣèmí fún yín yóò wá dá ẹlòmíì yóò sì dá ẹlòmíì báyìí kójú wá sẹ́yìn náà ní ti ẹni ó jẹ rí kọ́dà ojú rẹ̀ ó wáyé ti di ojú ẹlòmíì ti mú gbó lọ sàgbẹ́ ti mú gbó ní ti ojú rẹ̀ ó pọn kankan ní èso máa rí náà ẹ ẹ wà lẹ́lọ́mi yóò lajú kalẹ̀ báyìí ojú rẹ̀ yóò mọ́lẹ̀ yóò sì ṣe kí yóò padà dáa dúdú rẹ̀ ó dúdú dáadáa kò sí rí nǹkan kan kò sì ní rí gàgà pẹ̀lú ẹ àti ọlọ́run sí bẹ́ẹ̀ àtẹ̀tẹ̀yàn fi rí nà kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí nìsí àpẹẹrẹ ọlọ́run bá lè ọlá náà ni ẹ̀yin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ wo etí wa bó ti wà nìsí ẹlòmíín bẹ́ẹ̀ nìsí wọ́n fi nǹkan gé etí rẹ̀ ẹ̀yin agbádẹ́ etí rẹ̀ wọ́n ti òsín bẹ́ẹ̀ ẹ̀ yóò ti máa gbọ́rọ̀ ẹ̀ ẹlòmíín etí ni ẹ̀rẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ nìsí tó yẹ pé apá rẹ̀ bó ti wà nìsí pápá wa ti wà yìí wọ́n tẹ̀sí ẹ̀ tẹ̀sí ẹ̀ wọ́n ti kò sí nǹkan tó ṣe lápá kò sí lè gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ ẹlòmíì ò ní lè gbẹ́sẹ̀ nǹkan kò sí ní ti ẹlẹ́sẹ̀ ibì kan kò dá bẹ́ẹ̀ sábà bẹ́ẹ̀ pé ṣé irun yìí ni yóò ní kó rò òun sábà bọ́ tẹ̀ ṣé ń dun yìí ni ó ní kó dùn kò sí ní lè fi rìn àti ọlọ́wọ́ bá àdéjọ́ lóhùn síbẹ̀ kékẹ́sẹ̀ yóò máa rìn so gbogbo eléyìí náà àpẹẹrẹ náà ló jẹ fún wa nínú ẹ̀mí ara wa tí ó tẹ̀ nídìí kásẹ̀ máa fa àyà fúnra wa tí wọn náà bá ronú ẹ̀ ń korun dáadáa ó máa fi á wo kí ni yóò sàdédé ṣe kí ni kò sàdédé ṣe bẹ́ẹ̀ yàní Allah subhanahu wa ta'ala olódà kò sàdédé ṣe bẹ́ẹ̀ tí ò bá wá sàdédé ṣe bẹ́ẹ̀ ó tún wá bira rẹ pé bó ló ti wá jẹ́ ó wà bira rẹ pé ṣé wọ́n ló dáa ẹ́ wọ́n náà tó o bá sọ̀rọ̀ ló fún ara ó mọ̀ pé ọkọ̀ dáa táwọn òbí rẹ ló dáa àwọn òbí rẹ kò dáa tó bá dáwọn òbí rẹ ló dáa tá ló dáwọn òbí rẹ ó máa wá tẹ́ tẹ́ lọ kò sí tó padà wá kàn ó wà pé Allah subhanahu wa ta'ala òun nìkan òun náà ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ inú àwọn àpèjúwe tó jẹ́ dàlálàtú lè àdìlátú al-aqliyya òun náà ni wọ́n ń pè ní dalalatul afaq dalalatul afaq àwọn ìdí tó yàtọ̀ sẹ́mi ara wa àwọn tó kù ní gbogbo àgbáyé gbogbo ayé tọ́lọ́mọ bá àlejò ọ̀lá dáyìí àwọn náà ìtọ́ka ní jẹ́ fún wa pé Allah subhanahu wa ta'ala òun náà ni ọba kan ṣoṣo tó dá gbogbo nǹkan so eléyìí náà ní tọ́ka fún wa òun náà lọ́ba àlejò ọ̀lá fi sọ fún wa nínú suratul Fusilat aya fifty ó ní sanurihim ayatina fil afaq ó ní á fi àwọn aya wa àwọn àmì wa á fi hàn wọ́n fil afaq lórílẹ̀ ní gbogbo àgbáyé ẹ máa rí àmì oríṣiríṣi àmì òrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ẹ wòrùn bó ṣe tóun táwọn sáyẹ̀nsì bá sọ fún yín ní ti ń bẹ láàrin wa àtòrùn distance ti ń bẹ láàrin wa àtòrùn bá a ṣe wà yìí nìsín pé tán bá ní ká travel lọ́bi tó wà nìsín tán bá sọ iye àìmọye ọdún tẹ̀yọ́ mi kó tó dé bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà ẹ wo bóòrùn ṣe ń ta wá la àmì kan ní inú àmì Allah tóòrùn bá ti wọ̀ ní ìsìnbá yìí gbogbo ayẹyẹ ní ìsìnbá yìí ẹni tó láyà tẹ́lẹ̀ ẹ̀rọ ti máa bá tóòrùn bá ti lọ inú àmì ọlọ́wọ́ bá ọlá náà ni bóòrùn bá ti bílẹ̀ bóòrùn bá ti bílẹ̀ bá ti sún nìsín tó kùkù bá ti kùn nìsín ibi tá à ń jòkó sí tá a dá jòkó sí ẹ̀rẹ́ jòkó sí àyè ń sí látàárọ̀ látàárọ̀ báyìí tẹ́nìkan kò sì ní síbí ẹnìkan kò ní kọjá yóò sì jòkó sí màtí bàájì rẹ̀ ẹ̀dá kùn tẹ́nìkan lè ẹ̀rí pẹ̀lú eléyìí agbára òní ká kí ló fà á lẹ́nu ma àmì òrùn tọ́lọ̀ bá ti fóòrùn ẹ̀ wọ̀jà alìnàdìnà ha ọ́ màá àṣà ọ̀sán òun ó ṣe fún táàmù fi wá jẹ mú ni ó wá fún wa ní òrùn tó jẹ́ pé òrùn yóò tẹ̀mọ́lẹ̀ fún wa òrùn bó ti wà nísìnyí inú àmì Allah subhanahu wa ta'ala ni pé yàní tawfirul amwal inú àǹfààní tó wà bẹ́ẹ̀ tawfirul amwal tí máa ń jẹ́ kéèyàn olówó lọ́wọ́ kéèyàn ṣe fún dúkìá tọ́ ẹbí alẹ́ la bẹ́ẹ̀ ṣe wà yìí tá ṣe yìí nìsín pé ìnáwó tá ṣe yìí nìsín tún lékún ọ̀nà wo ni ó gbà lékún kí lè mọ̀tá ṣe ẹ́ àtàná túláàsì àtàná àwọn àbá ti káàkiri tó gbàwọn yóò fi máa rí nà àmúgbà tá a ti rọrùn nísìn èló lásán nísìn ẹ́ èló lásán fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú òrùn tó yọ tá fi malẹ̀ àtàn kankan fún un gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní lè wo ti lọ yóò ma gbogbo ẹ̀ tábà tún wá wà mí Allah subhanahu wa ta'ala lórí inú òṣùpá ẹ̀ rí i pé yóò máa lọ ní láti kékeré ẹ̀ àwọn olùmọ̀ sọ pé òṣùpá òun nìsín ọba àlekè ọlá fi ṣe àpèjúwe ara wa fún wa ni ẹ̀ wal-qamara qaddarnahu manazila hatta 'ada kal-urjunil qadim wo òṣùpá nìsín nígbà tó bá ti bẹ̀rẹ̀ tábà láàrin ìlétésù kí ni mo wá ṣe yóò mọ wá dàgbà yóò mọ wá dàgbà díẹ̀ díẹ̀ yóò padà wá ṣe kí ni yóò padà wá pé tó wá wá pé ìgbà wọn là máa ń pè ní alibadiru á pè ní òṣùpá ọjọ́ kẹrìnlá ẹlẹ́kùn tó bá pé kíní wà ṣẹlẹ̀ sí ẹ yóò padà máa wá dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́lá wọn bá ti ṣẹ̀dé èèyàn lánàá nígbà tó dá wa kékeré tá a di lágbára a lè rìn wọ́n gbé wa náà ni nígbà tó yá a tún lè rìn agbára ń dé díẹ̀ díẹ̀ wọ́n ní ọ lọ gbé nǹkan wá ìwọ náà lè gbé agbára tún dé díẹ̀ díẹ̀ wọ́n náà tún lágbára tún ṣe gbẹ tó bá padà yá ọ wá dé pík tó bá wá dé pík tó tó bá máa já lẹ̀ díẹ̀ díẹ̀ ẹ yóò wá di pé bàbá àgbàlagbà ẹ mọ̀ wá nù lóúnjẹ ẹ àmọ̀ wá nù àgbàlagbà àgbàlagbà tí nù wọ́n lóúnjẹ ẹjọ́ kìnìún àná ẹ kìíní òun sì ní dáwùrù ni n tí lárúbá pè ní dáwùrù ẹ yóò bá yí lọ yóò bá yí bọ̀ ni ẹni tí ń ọ níjọ́ kan níjọ́ kìíní àná yóò wá dẹni tí wọn ló padà wá máa nù tí wọn náà bá tètè kú tí wọn náà bá dàgbà ẹ wọn tún máa nù wọn náà ẹni tó nù wọn náà tó wọn náà ọba ẹ̀kọ́ ló jẹ́ fún wa eléyìí wá kò yẹ kó jẹ́ pé ibi tá à ń sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́ alẹ́ kọ́ lára wọn púpọ̀ ẹlòmíì lárúgbó ó sì sùn ó ní arúgbó ó wá sùn bí kó sáà mọ́ kó lónìí kó lọ́la bí ó ti lọ ní ẹ̀ẹ́n bí kó sílẹ̀kùn láàárọ̀ ọjọ́ kejì ó dá á ah, wọ̀ ya ìdúnbẹ̀ náà ẹ̀ẹ́n ẹlòmíì ti rí bí pé bọ́dì ìgbà tó jẹ́ pé wàhálà ní jẹ́kó òun òun là ń jẹ fún wa ẹ̀ẹ́n òun lòun tún wẹ̀ wọ́n òun lòun ti báyìí ẹ̀ẹ́ ta ní wẹ̀ wọ́n gbà tí wọ́n bá kékeré nígbà tó tiẹ̀ tí ì lè ṣe nǹkan kan nígbà tó wà ní oyún ìyá yìí náà ló kárí ló gbóyún rẹ̀ káàkiri bàbá yìí náà ló ṣe àrísìkì jíjẹ mi ó wá àrísìkì ó sálòkè sálọlẹ̀ bó ṣe jẹ bó ṣe mu tí bàbá ẹlòmíì bá sọ̀tàn fún un pé nígbà tá a fi ń ṣèrìn àjò káàkiri gbogbo ọ̀nà lúbàyè lúbàyè ẹsẹ̀ láàfin ni lọ́bẹ̀ tá a fi wá jíjẹ mímu ìwọ náà wà lára àwọn tí ń jẹ nǹkan òun gbà wọn ẹ so irú àwọn bàbá àwọn náà àti ìyá wọn tó máa wá dàgbà lónìí tó rí pé ń wò lágbára mọ́ kò sí ní lè ṣe fún wọn tó fi sẹ̀sán fún wọn ẹnìkan wá béèrè ìjọ kan ẹnìkan wá béèrè lọ́wọ́ àtàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ tí n bá gbàgbé ó ní ìyá àwọn àgbàlagbà ni ó lóun wá gbé ìyá àwọn òun gbé kọ́kọ́ lọ́rùn báyìí tóun fi ṣe tọ́wáàfù tó fi ṣe hajj òun ẹ̀ ọbẹ̀ yóò tọ́wáàfù téyàn ó ṣe ẹ̀ yóò tún ṣe sáyọ àti márùwà ó lóun gbé báyìí ni ó wá ní òun wá béè lọ́wọ́ rẹ̀ pé dákun gbogbo tó ṣe fún mi ní dáadáa ǹjẹ́ òun ti tẹ̀sán rẹ̀ fún tó bá ó ní tóun ti ó o ó ti bá ní à ó ní torí pé ìyá rẹ̀ nígbà tí fi ń ṣe tiẹ̀ òun ṣe pẹ̀lú pé a kọ́mọ yìí kọ́lọ́ ṣe kíni kọ́lọ́ ń jó dàgbà àbí kọ́lọ́ ń jó dàgbà kọ́lọ́ ń jó jọmọ kó òun náà fi ń ṣe ní fi ń fi ń kó tọ̀ òun náà ń wá oúnjẹ fún ọ àmọ́ ń ṣe tí ń ṣe yìí nìsín náà ni ẹ ọ nìsín ẹ nítorí àwọn ọmọ sọ pé àgbàlagbà ṣe àbí ìtumọ̀ náà ni pé ìgbà tí wọ́n ń ṣe tiẹ̀ ó ń ṣe é níṣe pé tọ̀ wọ́n ń lọ nánu àmọ́ ìgbà tí bàbá táwọn bá ń ṣe tiwọn àwọn ń ṣe wọ́n tọ́jú rẹ̀ nítọ́jú pé kò bá dàgbà ẹ̀ kò bá lálàáfíà kò bá díẹ̀ kan kò bá nílọsíwájú òní wọ́n fi ń ṣe so ẹ̀tọ́ tóbi wá ní lórí wa a lè sanwó wọn fún wa o ọ̀nà kan tẹ́yẹ lè gbà sanwó wọn fún ó sì ti di fún wa lásìkò táwa wáyé nìsín ọ̀nà kan náà ni ànábì ní kéèyàn bá bá òbí yàn nínú ẹrú ẹrú ló bá òbí rẹ ó wá sanwó látọwọ́ ara rẹ wá fi ra ẹrú ó ra bàbá rẹ ó wá bọ́lẹ̀ èyí wù ní o ti sọ láti sọ pé o ti san owó ẹ̀tọ́ rẹ̀ kan sí lọ ẹ dákun kò sẹ́rú mọ́ lónìí ọbí a jẹ́ pé a lè ṣe kíni a lè san ìwọ̀ òbí wa àfi ká máa ṣe dáadáa fún wa láti tún òbí tọ́ba tó wá kú náà a tún máa wa a tún máa ṣe dáadáa tí wọ́n jọ jẹ́ ẹbí so ibi tá a ti yà lọ òun náà ni pé Allah subhanahu wa ta'ala ó ní àwọn àmì kan tá à ń pè ní kíni à ń pè ní eh, dalalatul afaq ọba àlejò ọlá sọ fún wa nínú sọ́ọ̀tù Fussilat ó ní sanurihim ayatina fil afaq ó ní àmọ́ fi àmì wa hàn àwọn èèyàn ní gbogbo ago ahòhò àgbáyé ní gbogbo ayé gbogbo nǹkan tá a já wà fi anfusihim á tún máa fi hàn wọn nínú ẹ̀mí wọn hatta yatabayyana lahum kí tí ó fi hàn tó kálukú annahu al fi Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni ìtọ́nà ọba àlejò ọlá ń sọ fún wa níbẹ̀ òun òun náà ni pé kíni yóò máa fi àmì àwa lẹ́sìdìsì tó fẹ́ káàrú làákàyèsí inú ẹ̀mí wa ni àbẹ̀ni gbogbo tó dá sáyíká wa láàbì màgbé Allah subhanahu wa ta'ala ọba kan ṣoṣo ni nínú ẹ̀rí làákàyè òun náà ni ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá afárù kan sani wọ́n tẹ̀lé sí ìmáàmù wa An-Nu'man Bashir rahimahullah Abu Hanifa tó tẹ̀lé sí Abu Hanifa kí ni nǹkan yẹn òun náà ni pé àwọn kan bẹ tí wọ́n pè wọ́n ní tí wọ́n àwọn tí wọ́n sọ pé kò sọ́lọ́n al-mulhidun àwọn tán ní kò sí jọ́lọ́n so a padà mọ́rọ̀ dé ibi ọ̀rọ̀ wọn àwọn al-mulhidun yìí àwọn al-mulhidun yìí eh, eh, Abu Hanifa ó bá wọn sí fanfa lórí ọ̀rọ̀ kan pé ọlọ́run bẹ kò sọ́lọ́n kan láti èbúté kò sẹ́ni kankan nú ẹ̀ ó wá wara rẹ̀ ó wá lọ sí ìdàkejì lọ́hùn ó wá lọ lè kẹ́rù ó tún wá ẹrù mú tún wá kóra rẹ̀ sínú ọkọ̀ ojú omi nígbà tẹ́rù wá kóra rẹ̀ sínú ọkọ̀ ojú omi tán ẹrù tún wá gbé rẹ̀ lọ síbi ìdàkejì ó wọn pé tí rọrùn bẹ́ẹ̀ pé ẹnìkan gbọ́dọ̀ máa wà ẹnìkan gbọ́dọ̀ ló rọrùn bí ayé ṣe tó yìí ọkọ̀ kó wọ́n sì kọ́ bàkan ní darí ẹ̀ so inú àwọn ẹ̀rí làákàyè tí wọ́n máa ń lò láti fi fi rinlẹ̀ wípé Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni. so ẹ̀rí lábẹ́ tawhid rububiyya yìí al-iqrar bi tawhid rububiyya káwá gbà yìí pé Allah subhanahu wa ta'ala ní ṣe gbogbo nǹkan tawhid rububiyya yìí kò tí ì tó fún yàn o láti pé yàn gbọ́ lọ́wọ́ balẹ̀ kí ọlá gbọ́ kò tó fún yàn àfi ká fi àwọn méjì tá a tún padà ká ká fi ṣe kíni ká fi kún kí bẹ́ẹ̀ tẹ̀ sáwó pé bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ tẹ̀sán ọba ti pé bẹ́ẹ̀ kò tí ì sí pé fún yàgbé yàgbọ́ lọ́wọ́ ọba àlekè ọlá gbọ́ nítorí pé ọba àlekè ọlá ó jẹ́ kó yẹ wa nú alukur'an ipe àwọn kèfèrí tẹ́ rí hùn nígbà yà nàbì sallallahu alaihi wasallam ogun táwọn wíyìn náà kò jọjú lọ́dọ̀ tiwọn tẹ́ bá béèrè lọ́wọ́ wọn pé ta ló dá sánmà ta ló dá lẹ́lẹ́ ní táwọn kèfèrí ó wí náà ní pé Allah ló dá sayaquluna Allah wọ́n ní Allah ló dá ta ló dá sánmà ta ló dá ogbẹ̀ wọ́n ní Allah ló dá àwọn kèfèrí gbà bí Allah subhanahu wa ta'ala ló ni pé kẹ́ ẹ máa wá wọ́n máa fa nǹkan mi papọ̀ mọ́ Allah subhanahu wa ọba àdìkẹ́ ọlá sọ fún wa Yusuf aya one o oh six ó ní wa ma yu'minu aktharuhum illa wa hum mushrikun ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní min imanihim inú imani táwọn kèfèrí ní òun náà ní pé kí ni idha qila lahum man khalaqa samawati man khalaqa as-samaa wal ard tẹ́ ẹ bá bí wọ́n pé ta ló dá sámà àti ilẹ̀ ẹlẹ̀ wa man khalaqa al-jibal ta ló dá ilẹ̀ ẹlẹ̀ qalu Allah wọ́n ní Allah ni wa hum mushrikun wọ́n sì máa bẹ́ bọ̀lọ̀ tẹ́wá bẹ́ẹ̀ lọ́wọ́ pé ta ló dá sámà Allah ta ló dálẹ̀ wọ́n ti kọ̀ntínú lórí ẹbọ yẹn tí wọ́n ti máa pa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa so eléyìí à ó tún máa pé kíni ó tún máa pé tawhid rububiyya kábà fọlọ́ ọba àlejò ọlá ní ṣe gbogbo nǹkan ìyíwò nìkan ò tí ì tó àbí ká fi àwọn nǹkan tó kù ẹ wá níbi yìí nínú yìí àwọn èèyàn wá pé mẹ́ta láwọn tí wọ́n sọnù níbi àwọn kan bẹ tó jẹ́ pé jahadu rububiyyata Allahi aflan àwọn tiẹ̀ ta ko pátápátá ni pé kò sí ti ń jọlọ pé ayé yìí ó kà wà fúnra rẹ̀ ni kò sí kankan wọn ni òtáyé kò sí kú kò sí kankan ẹ kí ni wọn máa ń wí òun náà ni ayé al ni ròyìn fún wa ó ní wọn sọ pé wa qalu ma hiya illa hayatuna dunya wọn láyé wa náà là ń gbé yìí ẹ ayé wa náà láyé tá à ń gbé yìí ẹ nàmútu wọn náhàyà à ń sẹ̀mí à ń kú láyé wọn máa yọ òlékùn náà yìí la dàhàrú ìgbà ní ń pa wá rẹ kò sí nǹkan kan tí ń jọlọ́ ẹ ìgbà ní àtọ̀sán àtòru bóòrùn ti ń wọlé wa lérí ẹ bí ìgbà tóòrùn bá pa aṣọ tí ó máa sá ó ní ti sàwa náà nù òrùn tí wọlé wa lérí tójú ọ̀rọ̀ títí ó gbẹ òun náà ní mú wa gbó títí mú wa kú wọn gbà pé kò sọ́lọ́wọ́n bá kankan àwọn kan bẹ báwọn ẹ nípa tàwọn ìdúró kù bí yá wọn ṣubú bẹ́ẹ̀ àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n tún ṣubú bẹ́ẹ̀ tó jẹ́ pé jahadu ba'da khasa'isi rabb àwọn tako apá kan nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀sà Allah subhanahu wa ta'ala ti fi jẹ́ rabb àwọn wọ̀nyí nísìn inú ẹ̀ òun náà làwọn ẹlòmíín gbà yìí pé ọlọ́run kọ́ ni máa ń pààyàn àwọn kan bẹ báwọn àwọn míín gbà àwọn sáyẹ̀nsì míín wọ́n sáyẹ̀nsì pa àwọn léyìí débi pé wọ́n gbà pọ̀ ọlọ́run kọ́ ni wọ́n sì gbà pọ̀ ọlọ́run bẹ ni máa ń ni máa ń ni máa ń ṣẹlẹ̀ nǹkan báyìí ni máa so àwọn kan bẹ wọ́n takò apá kan nínú àwọn òròyìn Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bíi bóyá bíi kásánfààní fún yàn nísìn ẹ ẹ rí i pé ẹni tó sọ pé ọlọ́run ní kò sókọ rẹ̀ ń bẹ̀ mo fi sí ẹ òun náà fẹ́ kó sínú eléyìí nísìn ẹ nítorí pé kí ni irú eléyìí nísìn o ti gbàgbọ́ lọ́run ló kò ní láǹfààní ẹ wọ́n wá sí kíni wọ́n wá sí àǹfààní nǹkan so eléyìí wọn nínú àwọn ewu tó wà bẹ́ẹ̀ nù ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn táwọn yẹn tó ti ṣubú òun náà ni ètò àwùṣe ìmìnira kàtọ́ ìṣirò bòbí yá lè gẹ́ ìdílà kéèyàn ó fún àwọn kan nínú apá kan nínú àwọn òròyìn Allah subhanahu wa ta'ala nínú àwọn kan ẹ̀sà tó fi jẹ́ pé òun náà ní rọ́bù gẹ́gẹ́ bí kágbà yìí pé àwọn kan bẹ́ẹ̀ tọ́jú ń darí ayé pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tọ́mọ ńlá àwọn kan ní jẹ́ gáwútù àwọn àkìtọ́ọ̀bù àwọn àwùtáàdù àwọn àbùdálù ẹ̀dì bá wọn ní ti eléyìí pọ̀ lọ́wọ́ àwọn sufi tẹ́bá ní kọ́ máa ṣàlàyé rẹ̀ fún yín nìsín wọ́n sọ fún yín pé ẹ eh, gáwùsù <laughs> òun ni senate president wọ́n sì tún wá ní àwọn àwùtáàdù àwọn tó pa wọ́n lé wọn òǹkà wọn ò tún pọ̀ wọ́n tún láwọn àbùdálù ẹ̀ eh, bí àwọn ilégbèmọ̀ asòfin tí àwọn tó pọ̀ ju àwọn eléyìí lọ ó ní àwọn wọ̀nyí òní sìn àwọn ni wọ́n bọ́ lọ́hùn ṣètò wọ́n jọ ṣètò pẹ̀lú ọlọ́hùn àdìọ́kàn nípa táwọn kan ládìọ́kàn rẹ̀ wọ́n ti láwọn fi ń sin lọ́hùn wọ́n ti láwọn gbọ́lọ́wọ́ balẹ̀ gbọ́lá gbọ́ so eléyìí nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ṣubú níbi rùbíyà ni ẹ wàá rọ́nà tó gbádùn tí yóò fi gbọ́lọ́wọ́ bá gbọ́ níbi rùbíyà rẹ̀ òun náà ní ká gbà yí pé òun nìkan náà ní í ṣe gbogbo ẹ̀ ẹnìkan kò bá ẹnìkan kò lè ṣe Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tó lè pààyàn kò sẹ́ni tó lè jiyàn kò sẹ́ni tó lè ṣàǹfààní fún yàn kò sẹ́ni tó lè fi nira mú yàn ẹ kò sẹ́ni tó lè jẹ́ yòórí jẹ kò sẹ́ni tó lè jẹ́ yòórí mu kò sẹ́ni tó lè dínà má yàn àbí Allah subhanahu wa ta'ala so eléyìí a erigun kan ni a nínú ìpìlẹ̀ tí ń bẹ fún al erigun ẹlẹ́ẹ̀kejì òun náà ni tawhidul uluhiyya òun ni ká mú Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo níbi tàwídì rùbùbíyà yìí òun ló yẹ kó pè làákàyè wa lọ síbi uluhiyya nígbà tí èèyàn bá ti gba ogun dáwí gbọ́ tó gbà kóun ló dá ọ òun ní sàǹfààní òun ní ṣe gbà òun ní sàwo kò yẹ kó nira fún ọ láti máa wá jọ́sìn fóun nìkan ṣoṣo kò yẹ kó nira fún ọ láti máa wá dúpẹ́ fóun nìkan ṣoṣo ọba àdìkọ́lá máa ń sáfà ó sáfà àwọn àpèjúwe kan fún wa ní alukur'an ó lápèjúwe tí ń jọ́sìn fún kàmí lẹ́yìn ọlọ́run ọba àdìkọ́lá ẹ́ ó ní ó dàgẹ́ bí ẹrú kan tó olówó méjì baya bẹ́ẹ̀ kẹ́yìn jọ pín ẹrú rà nísìn olówó yìí sọ pé ọ̀yá mo fẹ́ ràn ọlọ́jọ́ ọba eléyìí sọ fún ọ pé mo fẹ́ ràn eléyìí ni o pọ́n eléyìí ni ó fọ́sọ́ ẹ̀sìn bá ẹ̀ ẹ̀ pẹ́ni wò ẹ̀ yóò gan ọ̀gá ti di méjì lérí ẹ̀ òun náà ló dà gẹ́gẹ́ bí àwọn sọ pé bẹ táwọn ọmọ so ajẹ́ pé téèyàn bá ti gbọ́ lọ́wọ́ balẹ̀ kí ọlá gbọ́ pé òun nìkan ṣoṣo ní ti gba àwọn kátà ń sọ yìí a gbọ́dọ̀ gbà pé òun nìkan náà la gbọ́dọ̀ máa jọ́sìn fún a gbọ́dọ̀ jọ́sìn fún kàmí lẹ́yìn rẹ̀ ẹ rí i pé tabalọ̀ oní alukur'an àyà pọ̀ gan tí ọlọ́wọ́ balẹ̀ kí ọlá ti ń pa wá láṣẹ pé ká ṣe kíni ká máa jọ́sìn fún òun nìkan ṣoṣo kọ́dà àwọn olùmọ̀jẹ́ ìmọ̀lá ọba àlekíọ́lá lọ́kàn tó so òní gbogbo alukur'an nínú àwọn ayé àti ntọ́ka òun náà ni ọba àlekíọ́lá sọ fún wa ní alukur'an ó ní yá ayuha nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun. ó lẹ́yìn èèyàn ubudu rabbakum alladhi khalaqakum ẹ máa jọ́sìn fún ọba yín ọba tó dá yín ẹ kó padà sí ẹ pé rùbùbíyà tẹ gbàgbóhùn ló yín ẹ ti gbàgbóhùn yín ẹ máa wá walladhina min qablikum ẹ̀yin nìkan kó dá walladhina min qablikum òun náà ló dá àwọn tó ti wá síwájú yín la'allakum tattaqun kẹ́ bá lè páyà ọlọ́run ajẹ́pẹ́tẹ́ yóò bá jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá kò bẹ̀rù ọlọ́run kò páyà rẹ̀ o bẹ̀rù tí o fi ọsẹ tó bá di ọgbẹdẹ alikiyama o náà ni tuma rẹ so àmọ́ àyà kọ ní alukur'an tó yẹ pé tá àyà mi tún wà ní alukur'an tí ọba àlekẹ́ ọlá sọ fún wa pé nítorí torí ẹ̀ dá wa òun náà ni pé kíni òun náà ni ká máa jọ́sìn mọ́ nípa tó darí yára ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ó ní torí ìjọsìn ló fi dá gbogbo ẹ̀ pátápátá àti torí àlìjànú àti àlìjànú àti èèyàn nítorí ìjọsìn ló fi dá wa ó dá wa nítorí nǹkan mi. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sábà lọ́wọ́ nú hadith Mu'adh bin Jabal radiyallahu anhu ìgbà anabi gẹ́gẹ́tẹ́ ma'az bin jabal wá jókòó lẹ́yìn anabi anabi wá ní ya mu'az ilẹ̀ mu'az àtẹ́tìrì ma haqqullahi 'ala al-ibad ǹjẹ́ o máa ẹ̀tọ́ tí ọlọ́run bá àlejò ọlá ní lọ́dọ̀ ẹ̀dá tó fẹ́ gbà ọba tó dá wa kí ni ìwọ tó fẹ́ gbà lọ́wọ́ wa ah, ma'az bin jabal ó ní allahu wa rasuluhu a'lam ó lọ́rùn ọba àtòjíṣẹ́ ẹnìkan ló ní mà nípa agogo tó ń bèèrè lọ́wọ́ mi ìmọ̀ Allah subhanahu wa ta'ala tó fi haqqullahi 'ala ibad ay ya'buduhu wa la yushriku bihi ẹ̀tọ́ tọ́lọ́ ọba àlekẹ́ ọlá fẹ́ gbà lọ́wọ́ wa òun náà ni pé ká máa jọ́sìn fóun nìkan ṣoṣo wala yushriku bihi shay'a ká sì má pa nǹkan kan míì ká má pa pọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ẹ wá rí tawhidu uluhiyya yìí ìjọ́sìn fún Allah subhanahu wa ta'ala yìí òun náà ni ìpìlẹ̀ ntí gbogbo àwọn òjijì wa ti láyé gbogbo àwùjọ tó wáyé pátápátá látọ̀rí ànábì náà tó ànábì sallallahu Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratu nahal aya thirty six ó ní wàlá fàdìbà asna fi kulli ummatin rasula an i'budu allaha wa jitanibu at-taghut ó ní gbogbo àlùmọ̀ kan tó ti wáyé pátápátá láti gbé òjíṣẹ́ dìde lára wọn àní ibùdókòláhà wàjítẹ́nibù tọ́gùt á ní kí wọ́n máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan tó so ni wàjítẹ́nibù tọ́gùt kí wọ́n sì jìnnà sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń pè lẹ́yìn Allah subhanahu wa ta'ala so eléyìí ó ń túmọ̀ pé kíni ó ń túmọ̀ pé gbogbo àwọn òjíṣẹ́ tó ti wáyé pátápátá ní táwọn náà wá pèpè sí òun náà ní ká máa jọ́sìn fún ọba àlekè ọlá nìkan tó so ẹ wá rí ìbádà tá à ń sọ yìí ìjọ́sìn fún ọba àlekè yìí kì í ṣe ní táwọn máa ń ṣe bá ó ti kó ṣe wù wá agbọ́dọ̀ ṣe níbàámu pẹ̀lú àdá nàbí sallallahu alayhi wa sallam iná ló fà á tó jẹ́ pé ìjọsìn gbogbo tá a máa ń ṣe níjọsìn yìí ó ní àwọn májẹ̀mú méjì kan tí ó tó gbà mẹ́nu májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ní al-ikhlas agbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ ìbádà fọlọ́wọ́ bá alikiola agbọ́dọ̀ ṣe torí ti ẹnìkan ṣoṣo ọba alikiola ní wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin àpàwọn yẹn láti pẹ́ẹ́nà sí nǹkan kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú tí ń bẹ fún ìbádà òun náà ni kíni òun náà ni al-mutaba'a kí ìjọsìn wa kó jọ tànẹ́bì tá a bá ti láníyàn tó dáa ká wá jẹ́ kí ìjọsìn kó dàbí tànẹ́bì táníyàn wa bá dáa tí ò bá ti dàbí tànẹ́bì kò ní wúlò fún wa tó bá dàbí tànẹ́bì táníyàn wa ò bá dáa kò ní wúlò fún wa àbí méjì pé anabi sọ Allah subhanahu wa ta'ala sọ fún anu al-Qur'an ó ní wa ma atakum rasulu fakhudhu wa ma ó ní sáà níbi amúwá fún yín ẹgbàá lọ́wọ́ rẹ̀ kó ṣe múwá fún yín wà má náà hákùn ánú fún táwù ìjọba sì kọ̀ fún yín ẹ kó bẹ́ẹ̀ ẹ jìnà sí i anabi tún sọ fún wa nínú hadithu rẹ̀ anabi ní man ahdatha fi amrina hadha ma laysa huwa rad ẹni tó bá dá nǹkan kan lẹ̀ nú ẹ̀sìn ẹ̀ tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ sọ wúwa rọ́ọ̀dù á dá káyé padà fún ànígbà lọ́wọ́ rẹ̀ so àwọn àdìsí pọ̀ bẹ́ẹ̀ tí anabi sallallahu alayhi wa sallam ti fi ń jẹ́ kó yé wa pé gbogbo ìjọsìn tá a bá ṣe agbọ̀dọ̀ fi jọta anabi sallallahu alayhi wa sallam ẹ̀ wá rí àwọn ìjọsìn tá à ń sọ yìí táwọn ìjọsìn fọlọ́ wa àdìkẹ́ ọlá yìí onírànra ni inú àwọn onírànra ìjọsìn tá a ní inú rẹ̀ náà ni àdúrà wa àdúrà ìbádà ni inú rẹ̀ ni àlèsìgáàgbà wa kákégbàmígbàmí káwà nú ewu nísìn káwà ní ẹgbà mí o Allah subhanahu wa ta'ala ní kàlá kèsì àgbọ̀dọ̀ kí wòlíì àgbọ̀dọ̀ kí ṣéwù kankan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-khawfu ká máa bẹ̀rù ọba àlekè ọlá páyà ar ká máa ràn kàn gbogbo àwọn kaba yìí lẹ́sìn náwọn ìbádà yìí al-mahabba ká pẹ́ran Allah subhanahu wa pẹ́ran fún máa wà lọ́wọ́ so àwọn eléyìí wá pọ̀ nínú àwọn onírànà ìbádà tó yẹ pé a gbọ́dọ̀ gbé fẹ́ lómi tí a bá ṣubú bí eléyìí tó bá lọ lè gbé fẹ́ lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kọ́dà kó fi rububiyya nílẹ̀ tí ìta sàlàyé síwájú irú ẹni báwọn kò ní jẹ́ ẹni tó ní ìmánì pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹ̀ wá rí bàálà tá à ń sọ yìí ó láwọn eríkèéríkèé ara tá a máa fi ṣe ìbádà tá a máa fi ṣe ìjọsìn inú àwọn eríkèéríkèé tọ́lọ́wọ́ bá dá mọ́ wáyé eríkèé mẹ́ta òun náà ló ní ìbádà alákọ̀ọ́kọ́ nu eríkèé tá a máa fi ṣe ìjọsìn òun náà ní alqalbu òun náà ní ọkàn a máa ń fi ọkàn jọ́sìn <clears throat> kí ni ìbáàdà tá a máa ń ṣe pẹ̀lú ọkàn òun náà ni irú rẹ̀ náà ni alimahaba ìfẹ́ ká fẹ́ràn ọlọ́run ká fẹ́ràn ànábì inú ọkàn wa ni ó wà ìbáàdà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alkhawf ká páyọ̀ ọlọ́run inú ọkàn ló wà arọjà ká ṣe kíni ká máa ran kan ọlọ́wọ́ bá àdìjọ́lá ọdún inú ọkàn ni máa wà àtàwákùl ká dára dọ́lọ́run inú ọkàn ni máa wà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn bàdà tó jẹ́ pé ọkàn máa fi ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn oríkèé ara tá a máa fi ṣe ìbáàdà òun náà ni alisan òun náà ni ahán àwọn máa jọ́sìn fọlọ́ ọba àlejò ọlá pẹ̀lú ahán kalham kẹ́bi kama máa dúpẹ́ fọlọ́ wa tahlil àbíkẹ́ yóò wílá ilaha illallah wa tasbih wa istighfar àbíkẹ́ yóò subhanallah kẹ́ yóò ṣe astaghfirullah irú àwọn ìbáàdà tí yẹn máa ṣe kí ni tí yẹn máa fi ẹnu sọ ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìbáàdà mi wà tó jẹ́ pé àlùjáwárí <clears throat> àwọn gbogbo àwọn oríkèéríkèé ara wa yòókù òun náà láà máa lò táà máa fi ṣe àwọn ìbáàdà yìí so àwọn ìbáàdà yìí náà pọ̀ lóríṣiríṣi kàṣọlá gẹ́gẹ́ bí irun ẹ̀rí pé irun nísìn gbogbo ara wa ní kírun ẹ̀ gẹ́gẹ́ bí àwẹ̀ wọ̀zakat so gẹ́gẹ́ bí wọ̀lhajj wọ̀zakat àtìzàká yíyọ ẹ̀ ọwọ́ náà láfi yọ ara ẹ̀ náà ló fi ṣiṣẹ́ tó fi rí dúkìá ọwọ́ náà ló fi yọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hajj káwọ́ ti hajj so eléyìí náà àti sọ́dàkọ́ láti sàrà gbogbo eléyìí náà àwọn táwọn máa ń ṣe pẹ̀lú eríkèríkè ara ni so àwọn eríkèríkè àtàwọn fi ṣe ìbádànù so eléyìí òun náà lẹ́lẹ́kèlò òun náà lẹ́lẹ́kèjì nínú àwọn àníwáwulẹ̀ ìbáda so ìdọ́wà jẹ́ ìgbẹ̀yìn nínú àwọn tó jẹ́ yàní usulul iman billah ìpìlẹ̀ ìgbà Allah subhanahu wa ta'ala gbọ́ òun náà ni ifradullah fi asma'ihi wa sifatihi ká mú ọlọ́ọ̀bá àlékè ọlá nìkan ṣoṣo ká mú ọlọ́kan ṣoṣo níbi àwọn okọ rẹ̀ àti níbi àwọn òròyìn rẹ̀ àwọn okọ rẹ̀ tó bá sọ́ra rẹ̀ tó pera rẹ̀ bẹ́ẹ̀ ká náà ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò bá jẹ́ ẹ àwọn ìròyìn tó bá fi ìròyìn ara rẹ̀ kágbà fóònù kan náà lórí ìròyìn rẹ̀ ìròyìn rẹ̀ ìròyìn rẹ̀ a gbọ́dọ̀ yí padà gbogbo àwọn ìròyìn tó fi ìròyìn ara rẹ̀ káwá tu sí tùmọ̀ mí ọba àlejò ọlápẹ̀rẹ̀ rẹ̀ ní <clears throat> ó sọ pé sawa ara ó ní lórí ẹ̀ a'la ẹ rí i pé ẹni tó jẹ́ eléré orílẹ̀-èdè yìí nìsín kò sí àyè ẹ kò sí lọ́rin nísìnyí báyìí olóòtú kínní olóòtú jẹgàba lórí Ìlọrin òní ń darí ẹ bó ṣe ń darí gbogbo àwọn ìlú tó kù wọn ní ìsáwùlà ni so eléyìí nísìnyí ìyí ìròyìn ọlọ́wọ́ bá alekiola tóbi ìròyìn ara rẹ̀ padà tóbi ìròyìn ara rẹ̀ yí padà ni ọba alekiola ròyìn ara rẹ̀ pé ọba tó ní yẹ́dù ni tó lọ́wọ́ ó ní yẹ́dù láì fọ́kọ̀ àìdí yìí ó ní ọwọ́ ọlọ́wọ́ ọba alekiola ń bẹ lókè ọwọ́ àwọn sàbẹ̀ nígbà tí wọ́n ń gbé àdéhùn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àwọn kan táwọn bá sọ pé yẹ́dù wọ́n ní ẹ̀ ní pè lọ́wọ́ ẹ pè ní kíni ẹ pè ní an-ni'matu wọ́n ní ìdẹ̀rẹ̀ ọlọ́run ni àbíkẹ́ pé ní kíni al-quwwa agbára ọlọ́run so eléyìí ní ti ìyíròyìn ọlọ́run bá lè kí ọlá padà ni so irú àwọn eléyìí ní ti àwọn náà ṣe kíni àwọn ni wọ́n ṣe wọ́n ṣe tahrif àwọn kan bẹ tí wọ́n ṣe ta'til tọ́lọ́lọ́run bá lè kí ọlọ́run tẹ̀ ní ìròyìn kankan Eh? wọ́n wọn ní kò ní ròyìn kankan wọn ká dé gbogbo ròyìn ọlọ́ọ̀bá àlejòlá tóbi ròyìn ara rẹ̀ àwọn nǹkan bẹ tó jẹ́ pé táwọn ṣe àwọn ṣe wọ́n fi ìròyìn ọlọ́ọ̀bá àlejòlá wọ́n ń ṣàpèjúwe rẹ̀ pé eh, báyìí ló ṣe rí báyìí nìkan ṣe rí báyìí lójú rẹ̀ ṣe rí báyìí ṣe rí eléyìí náà nǹkan tí ò ni àwọn nǹkan bẹ tán tẹ̀síbíù fi ń wé tàwọn ah, ẹ dákun ẹ mọ̀jà ẹ jẹ́ ní tá a ṣe ni pé gbogbo tó bá ti ní ròyìn tọ́lọ́ bá fi ròyìn ara ẹ̀ tó pé ẹ̀dá náà ó lè nírun kaba ọ̀hún ẹ sọ ẹ pé ní nǹkan mìíní kó bá jọ ti yàn ó ní wàkúlù ma àwọn àmọ tẹ̀síbí ha ẹ àwílìhu wàrúbìhí tẹ̀sí ha wọ́n ní gbogbo tó bá ti jọ mọ́ pé màá wá jọ ti yàn ó ní àwílìhu ṣe tàwílù ẹ̀ gbé lọ sí tùmọ̀ mí wàrúbìhí tẹ̀sí ha kó wá gbẹ́rò pé ó fẹ́ kọ́ bá jọ tiyàn so eléyìí kò bá mu Allah subhanahu wa ta'ala gba àwọn kọ́ rẹ̀ àwọn òròyìn rẹ̀ tó fi ilẹ̀ fúnra rẹ̀ agbọ́dọ̀ nílẹ̀ fi nílẹ̀ fún gẹ́gẹ́ bó ti fi ilẹ̀ fúnra rẹ̀ nínú al-Qur'an àti nínú sunnah nabi sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala ó pèrè ní alhayu alqayyum ọba tí máa yé ọba alàyè tí ń bẹ alqayyum ọba tó dájú ó pèrè ní alghafar gbogbo àwọn ròyìn àmọ́ fi ròyìn rẹ̀ ni ọba àdékẹ́ọ́lá olóhùn máa ń sọ̀ kalẹ̀ ní ìdákẹ́ta ìgbẹ̀yòoru sísan máa yé ọ̀hún máa béèrè pé ta ló fẹ́ tọrọ àforíjì ta ní fẹ́ nǹkan kó béèrè gbogbo irú àwọn eléyìí ìròyìn tá a fẹ́ fi ta gbọdọ̀ fi hàn Allah subhanahu wa ta'ala ni a gbọdọ̀ tu sí nǹkan míì so gbogbo eléyìí tá a bá wá rẹ́ni tí wọ́n ń gbèrò yẹn ní wọ́n á ń gbé lọ fẹ́ lómi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àbọ̀ wá ń segin ni ó wá dojú ẹ̀ bolẹ̀ irú eléyìí ògbọ́ lọ́wọ́ ọba àlekí ọlá gbọ́ níbi tawhidul asma wa sifat ọba àlekí ọlá sọ fún wa ní alukur'an ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ó ní ọba àlekí ọlá ó ní kò sírú ẹ̀ ọba tó ti tí ń gbọ́rọ̀ ni ni ọba tí ń segin rí nani so ajẹ́ pé ń rí na àmọ́ rí na rè ó dàbí tiwa àwa náà rí na lóòótọ́ nìsín àmọ́ tó rí tí sọmọ tí ṣẹlẹ̀ ń lé ìgbà tó wà ń bì báyìí nìsín o lè mọ̀ láíláí à ń gbọ́rọ̀ bá ti wà ń bì yìí tó gbọ́ tí ṣẹlẹ̀ ní junction bẹ́ẹ̀ oníṣẹ́ báyìí o lè gbọ́ láíláí yàní gbígbọ́rọ̀ ti wa nísìbí yàní ibi tá a bá wà náà la gbọ́ ma rírí náà wa níta bá wà náà la rí ma ìmọ̀ wa ibi tá a wà náà la mọ̀ ma àmọ́ Allah subhanahu wa ta'ala ìgbọ́rọ̀ rẹ̀ mutlaq ni gbogbo nǹkan ní ń gbọ́ gbogbo nǹkan ní rí gbogbo nǹkan ló mà ní Allah subhanahu wa ta'ala ó máa ti ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé gbogbo àyè kódà kó sẹ́ni owó kankan yín gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala ní mànípa so a máa fi ròyìn rẹ̀ ròyìn rẹ̀ àmọ́ a máa ṣe ní bó bá ṣe kí ni bó bá ṣe fi pẹ́ra rẹ̀ inú tàwíìlì asma'i wa sifat òun náà ni pé ntí tọ́lọ́wọ́ bá pera rẹ̀ ká má pè bẹ́ẹ̀ ká má sọ lóko kókó tí o bá pera rẹ̀ èyí tí o bá ti ní látọ̀dà nàbí sallallahu alayhi wa sallam nínú alukur'an ká má pè lóko ọlọ́wọ́ bá kíọ́lá àwọn míì bẹ́ẹ̀ tó gbajúmọ̀ bí ká ní Sabur Abdusabur ká má pè ní Abdurrashid ká má pè ní Abdusattar gbogbo àwọn ó kọ yìí kò òsì eh, lálàáfíà tó dà nàbí sallallahu alaihi wasallam fọlọ́wọ́n bá ní jẹ́ bẹ́ẹ̀ káwádìí nípa àwọn òkọ̀ yìí àwọn àwọn òkọ̀ wọn nídìí káfí abdusi káwá àwọn òkọ̀ tí ọkùnrin rẹ̀ fọlọ́wọ́n bá ní kíọ́lá káfí abdusi àmọ́ fi sọ́ka sọ̀yàn bẹ́ẹ̀ sábà sọ̀yàn bẹ́ẹ̀ so ìdótó wa wà ń bẹ́ẹ̀ òun náà ni pé àwọn míì tún bẹ́ẹ̀ tó máa ń rọ òkọ̀ fọlọ́wọ́n ẹ̀dìbà àrùsì wọ́n rò ó kọ fún wọn máa wá láwọn fi ń pè bí àwọn tó máa ń sa adákàlí wọn láwọn ní ọ̀pá kan orúkọ ọlọ́run náà làwọn fi dé àwọn jákèjáka yá ìlú àwọn jákèjáka ṣíṣù àwọn tọ́kíjáka bíbù gbogbo àwọn kan báyìí nìsín tẹ́ bá bí wọ́n pè túmọ̀ rẹ̀ wọ́n sọ fún yín pé ó kọ ọlọ́run náà ẹ̀dìbà àrùsì ọlọ́run ò àwọn arábí kọ̀ọ̀kan náà wọ́n mú kéèyàn bí kéèyàn kan mú kéèyàn kan díjú kọ́kàn mọ́ mú alif ó tún kó mú táà kó mú bá kó mú kíní kó sì fún yàrá kàrí ìsirísi kó wá pé papọ̀ ó bá sọ ó bá sọ náà lọ́wọ́ ìwọ náà bá ń dààmú àyẹ́ káàkiri ó bá ṣe ìdímá ó bá sọ àyẹ́dọ́mọ ọ̀dọ́ torí kó fẹ́ gba ismu láì azami ẹ̀ ó kọ́ ọlọ́wọ́ ọba tó tóbi jù so eléyìí òun kèé so kọ́ ọlọ́wọ́ ọba àdìkọ́lá o èèyàn ń pe ó kọ́ ọlọ́wọ́ ọba èèyàn ń pọ̀ ọba àdìkọ́lá ní ó kọ́ kó kọ́ nu tí èèyàn bá ti ń fa ọ̀pá tó olófin pe ọlọ́run òun pè ló kọ́ kó kọ́ nu so èèyàn sì gbọ́lọ́wọ́ ọba gbọ́ níbi kíni níbi asma wọ̀sífàdì ẹ̀ wá nípa òyìnbó asma wọ̀sífàdì nínú àwọn tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ òun náà ní ká gbà pé asma ulahi al-husna tawqifiyya àwọn kò Allah subhanahu wa ta'ala tawqifiyya ni bọ́lọ̀ ti mú wa bá nàbì ti mú wa ni àlè rọ́ fúnra wa ìmọ̀ nsìn kaba yìí náà ẹ̀já sọ bẹ́ẹ̀ ara o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn kò Allah subhanahu wa ta'ala kulluha husna gbogbo ẹ̀ pátápátá olókoto rẹwà kò sí ìdí òda nínú okò ọlọ́run ọba àlekè ọlá tó agbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ sí inú okò Allah subhanahu wa ta'ala ẹ̀wà náà àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta ti kà fúnra wa yìí nítorí ọjọ́ tó ti lọ àwọn náà ni ntí ó sára yẹn táàbí wa sọ pé ẹni yìí ó nígbà kó gbọ́ ọlọ́run gbọ́ téèyàn bá ti yin gẹ́nu kan ní gbogbo àwọn kan tá a sọ yìí nínú àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí nìsín irú ẹni báwọn ìmánì rẹ̀ pìlẹ́ ó ti ṣubú tí ìmánì yẹn pẹ̀lú Allah subhanahu wa ta'ala bá ti wá ṣubú kò sí kankan tó lè dúró mọ́ nínú gbogbo àwọn ìmánì tó kù ẹ kò sí kankan tó lè rinlẹ̀ mọ́ nínú gbogbo àwọn ìmánì tó kù àbí sọ gbogbo àwọn ìmánì gbogbo àwọn kan tí máa ba imani jẹ́ nítorí pé kò sásìkò fún wa ni àwọn nǹkan kan bẹ tó fi hàn ká sọ inú àwọn nǹkan tí máa ba àwọn ìmánì tá a sọ yìí jẹ́ nàwákìlú lè ìmánì ìmá ba imani pé èèyàn gbọ́lọ́ngbọ́ àwọn nǹkan bẹ yóò sì bàjẹ́ fún yàn kó o sì ní jẹ́ tó gbọ́lọ́ngbọ́ mọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà bóyá lọ́jọ́ iwájú nígbà tí wọ́n bá tún ṣe nígbà míì ẹni tí wọ́n bá bá wa sọ̀rọ̀ wọ́n tún máa fún wọn ní àkọlé tí ó jọ bẹ́ẹ̀ tí wọ́n jà á máa ma kí ni tí máa ba ìmánì jẹ́ kí ni tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ tí èsì pé èèyàn wà ní kòlòfo tí ó mọ̀ wá rora rẹ̀ kó ń wúwo ó fúyẹ́ tí ó sì mọ̀ pé mùmí nílùú mi tó bá wá dénú sàárè tán yóò wá dọ́rùn mọ́tọ́ so nítorí pé àwọn nǹkan yẹn pọ̀ láwùjọ wa táwọn yóò máa ṣe wọ́n máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run tí wọ́n máa ra kan nǹkan mi lẹ́yìn ọlọ́run àti gbogbo àwọn kẹ́rì fìdítì ní máa ń sọ̀yàn di kèfèrí so eléyìí òun náà ní torí ọjọ́ tó ti lọ òun tí a lè sọ fúnra wa nípa alìmánu bìlá ká gba ọlọ́run bá àlekè ọ̀la ká gba so àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà àti wá ní inú ẹni tí yóò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ tí yóò nílẹ̀ ìmánà sahiha ìmánì tó lálàáfíà imani ta sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun náà ni imani ti máa dínkù ní máa lékún pẹ̀lú tí yàrá bá ń tẹ̀lé tọ́lọ́ imani ti máa dínkù nígbà tí yàrá bá ti ń sẹ́lọ́ imani yóò máa dínkù so imani yẹn ti máa ń bàjẹ́ nígbà tí yàrá bá ti ti máa ń ba imani jẹ́ kì í ṣe imani bọ́rọ̀ gidi ṣe pé ńgbà tó bá ti ní o ti ní nánu ọba àmọ́ sẹ́bọ̀ ọba àmọ́ fẹ́rí kalẹ̀ fún nǹkan ìdílé ńkọ́ o kì í ṣe imani ta nẹ́bìnú kì í ṣe imani àwọn tàbí ànẹ́bìnú Allah subhanahu wa ta'ala ìdá gbọ́ yìí kọ́mọ́tà àdìkú sáǹfà kó fi ẹsẹ̀ wáyé lórí ìlànà nàbí sallallahu alayhi wa sallam kó jẹ́ ká mọ òdodo lódodo kó jẹ́ ká lè tẹ̀lé kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó lè ká lè jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina wa ala sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka Thank hmm. you ẹgbẹ́ ọ̀gá ìlú àtúnṣe wọn sàádà tó bá san àwọn kẹ́lọ̀ ní ẹ̀sán ọ̀rọ̀ olóore tí wọ́n tí wọ́n ṣàlàyé fún wa ẹgbẹ́ ọ̀gá ìlú àti ó ṣàǹfààní fún ó ṣàǹfààní fún oníṣàǹfààní fún àwọn náà ní ya lọ mú bẹ lọ mú bẹ àwọn lọjọ kókó mu wà á kú lóko wa lọjọ kókó lọjọ kókó mi àwọn lọjọ. Ọlọ́run ti lè di orí ẹ̀fọ́ àgbèrè fún ọmọ ẹlẹ́yìn lè fi àmà ọ̀la ìlà kan ìlẹ̀ wa. Àwọn ìbéèrè yìí wà wájú mi báyìí, ṣùgbọ́n kí ẹ tó ka àwọn ìbéèrè náà, à ń ka ìlàsọ náà, pépé òkú àwọn ìpè náà, owó náà ni a fi kòkó rẹ̀. Tó yẹ kí n kàn wá kẹ́kọ̀ọ́ wa ka ẹ̀sọ́ lọ. Bọ́ọ̀lù tó ka ìlú àwọn àlejò tí wọ́n kan náà wà láti bí orí òtún náà kí àṣìwọ́ yìí ní ọ̀ àbá. Òtálẹ̀ ìlú àwọn kan wọ́n ní àlọ́ àwọn ẹ̀yí láti wípé láti wípé ó lè mọ̀ tọ́ka àti pé ìyẹn lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ̀yí àlè mọ̀tò mọ̀tò ọlọ́run máa ọba tí ẹyọ kan lọ sókè òkun lọ sókè káyọ ní pẹ̀lú wọn ní àti olúwo láti ẹyọ làákàyè ẹyọ làákàyè ní pé kí ẹyọ fi làákàyè wo ẹ̀dá ọlọ́run ọba kí ẹyọ fi làákàyè wo àwọn nǹkan tí ọlọ́run ọba dá eléyìí ìyẹn wọn ní làákàyè níbi tí èyí tí òkà ti pàkó ẹ̀rí nínú àkùrán àti nínú àdìs ṣùgbọ́n làákàyè tí wọ́n ti jọ pa nǹkan méjèèjì yìí òkùnrin ti làákàyè tí yìí gẹ́gẹ́ bí àwọn fílọ́sọ́fì náà ti ń ṣe àwọn fílọ́sọ́fà tó máa ti làákà yìí máa ẹni bí olú kọ́lọ́ ọ̀nà pẹ̀lú làákà náà rí ní ẹni tá a rí ẹni tá a gbọ́ ẹni tó náà làákà yìí tó bá kọ̀ọ̀rọ̀ náà bí àdìsá ọmọ mi mú. àlejò náà wọ́n ní ọlọ́run bá ní ìyẹn máa ń bí ilẹ̀ náà ìwọ́n máa ń gbé fún ìlànà tó bá ṣe é fún wa ṣe é fún wọn bá wọn náà lè fi ọtẹ ẹkú mú kù ọtẹ ẹkú ṣe sábà ju òun náà lọ́wọ́ ọba tó náà ní ọwọ́ ìyẹn ṣe fún tó nínú àdéhìí àdéhìí náà máa ń tọ́jú wọ́n ṣàlàyé fún wa tó ó wà lórí tuntun lẹ́nu àtùmọ́ kí bóyá kò á ka àwọn ìdílé ẹni asalaamualeykum wa rahmatulahi wa barakatu ẹni Allah ṣùgbọ́n kò gbàgbọ́ nínú ànábì sọ́lá ààrẹ ìwọ̀sẹ̀lẹ̀ ǹjẹ́ mùsùlùmí ní ǹjẹ́ mùsùlùmí ní irú ẹni bẹ́ẹ̀ aláwọ̀kọ́ ni ẹni tó tó ní irú ẹni bẹ́ẹ̀ ṣé kí èèyàn gbìyànjú sí i. mo tẹ̀sọ́ pé orúkọ mùsùlùmí ni wọ́n jẹ́ ṣé kí èèyàn gbìyànjú sí i. náà ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmọ́ kò gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ sẹ́rù ẹni báwọn ṣe mùsùlùmí náà ni ẹni tí kéèyàn owó súnmọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ àti kéèyàn jìnnà sí kéèyàn owó ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò bá gbà nẹ́bí gbọ́ kìí ṣe mùsùlùmí ní pẹ̀lú ìfẹ́nukò gbogbo àwọn olùmọ̀ pátápátá kò sí ìyàpẹ́ lórí ẹ̀ nítorí pé arkanu iman ẹ̀ àbí ká sọ yí pé kalimatu dùkúlù islam kẹ́lìmà tá a máa fi wọnú islam òun náà ni ashhadu an ilaha illallah wa anna muhammadan rasulullah méjèèjì ń gbọdọ̀ papọ̀ ni téèyàn bá sọ pé ashhadu an la ilaha illallah ẹ irú ẹni báwọn ò dí ìgbésẹ̀ méjì wọnú islam ẹ tó bá gbọ́ náà wọ́n bá gbọ́ tó wá lóun ògbà nàbì sallallahu alaihi wasallam gbọ́ kò ní jẹ́ mùsùlùmí nítorí pé ní tí o tó jẹ́ o jẹ́ mùsùlùmí gan kò tí ẹ̀ ní jọ́sìn fọlọ́hún gan because kò ní gba alukurani gbọ́ torí wà kò ní máa kírun ànábì ló sàlàyé ẹ̀rù fún wa kò ní máa gba àwẹ̀ so irú eléyìí nǹkan sára rẹ̀ ni kì í ṣe mùsùlùmí so irú ẹni wọn kéèyàn ṣe kíni kéèyàn pàkíyèsí kéèyàn ṣe wá àti mu tó wáyé pẹ́ tí yóò ṣe ṣe wá àti mu ni tó wáyé pẹ́ tó ṣe kíni kéèyàn jìnà sí kó wọ́n wá kó ìrújú rẹ̀ bẹ́ẹ̀ àrùjú kan báyà kankan ni ó ba débẹ̀ báwọn bẹ́ẹ̀ àrùnú kan ni bẹ́ẹ̀ àwé kan ló kà débẹ̀ kó wọ́n wá rí pé yóò kó ràn yàn èèyàn jìnà sí irú ẹni báwọn ẹtì báwọn nísìnyí yóò sì máa ṣe wá àti mu láyé bá gbáyàn lọ́wọ́ àdùn. ọ̀gá yìí kí ni kí èèyàn kí èèyàn yóò lọ sára mọ́ kí ọlọ́run ló kù dáhùn èèyàn àti yọrù bí èèyàn. nà wọ́n ní kílẹ̀ yóò máa tẹ́ra mọ́ kí ọlọ́run bá lè kí ọlọ́run fi fẹ́ràn yàrá tí ó fi yọrù sí yàn. ìdí yóò máa tẹ́ra mọ́ lákọ̀ọ́kọ́ òun náà ni nǹkan tí ọlọ́run bá lè kí ọlá ṣe ní àwọn nǹkan tó ṣe lọ́ràn yàn fún yàn àwọn nǹkan tí yóò kọ́kọ́ múra sí ẹ àwọn ọ̀run ọ̀ràn yàn mí ò máa kí lásìkò kí o ti máa kí dáadáa bó ṣe kí o kí àwọn àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yàn mí ò máa gbà á gbogbo àwọn kan tá a mọ̀ ni ká máa ṣe òun náà lálá kọ́kọ́ lẹ́yìn ìgbà tí yẹn bá ń ṣe eléyìí ohun táwọn yìí ń pé kéèyàn tó máa wá ṣe àwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ àwọn ẹ̀wà bíi bíi ká máa gbàwẹ̀ tàtàwà ká máa gbàwẹ̀ Monday àbí Thursday àbí ká máa gbàwẹ̀ àwọn àyè amúlẹ̀ àti ká máa ṣe sàárà àti gbogbo àwọn kan tá a sábà pété sọ̀ràn yẹn ni ká tó máa ṣe àwọn eléyìí náà inú tọ́lọ̀ ọba abẹ́lẹ́gbẹ́ láti máa fẹ́ràn yẹn ni ká sì máa jìnnà sí àwọn kan tó bá ní àmà ṣe ká máa jẹ̀bi àwọn nǹkan ẹsẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadith kudusi alhadith alkudusi ó ní wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ọba àlejò ọlá ní ẹrú mi ò ní fi kíní kankan súnmọ́ mi kí wàá nífẹ̀ẹ́ sí tó tó ní tí mo ti lọ́nà yẹn fún ní bá ti lọ́ràn yẹn fún òní òwú mi jù kó máa fi súnmọ́ mi sọta bá ti wá ṣẹlẹ̀ yìí wọn ká tó máa ṣe àwọn nǹkan tó bá tún jẹ́ náà wá fi àwọn nǹkan wọ̀nyí lè yóò fi máa rí ìyọnu ọlọ́wọ́ bá lè kí ọlá èyí ó sì fi máa jìnnà sí ìbínú ẹ̀ wallahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. kíkà àdúrà ti tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pọ̀ sí perform ablution. Naam. Ah, wọ́n ní bóòlù Ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa tí pé ká máa ń ṣàlùwàlá so bẹ́ẹ̀ tí máa ń ṣe àlùwàlá òun náà ni pé èyí ó sin ọwọ́ ọwọ́ méjì láti ọwọ́ láti ọwọ́ yẹn dọ́rùn ọwọ́ èyí ó sin ní ẹ̀mẹ́ta síwájú kéèyàn tó kí ìbọ̀nù omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wá kí ìbọ̀nù omi so lẹ́yìn ìgbà yẹn èyí ó bu omi yóò kù sí ẹnu omi tó bá bù sẹ́nu yẹn ìyókù rẹ̀ náà ni ó fi pamọ́ yóò wá fọwọ́ sí kíni yóò fi irin ọwọ́ rin fọ ẹnu rẹ̀ yẹn eléyìí náà yóò ṣe lẹ́ẹ̀mẹ́ta ẹyọ kan ṣoṣo òun náà lọ́ọ̀ràn yẹn bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe lẹ́ẹ̀mẹ́ta kò sí kan tó burú bẹ́ẹ̀ ó dáa àmọ́ ìtọ́jú ẹyọ kan ṣoṣo tó bá ti kárí òun náà ní tó jọ́ra yẹn nítorí pé inú àdìsá lẹ́bí sallallahu alaihi wasallam nítorí rẹ̀ náà ni pé a kì í bu omi ọ̀tọ̀ọ̀tọ̀ fún imú àti ẹnu omi tó bù fún imú àtẹ́kùbọ̀ rẹ̀ náà ló fi ṣe kínni lẹ́fẹ̀ẹ́nu àtẹ́kùbọ̀ rẹ̀ ló fi pamọ́ tó bá tán ó wàá ojú ẹ èyí ó fọ ojú yìí náà lẹ́ẹ̀mẹ́ta ló pọ̀ jù ó kéré jù lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́ ẹ bá fọ ojú yìí èyàn ní jẹ́ kí àbújá jẹ́ kankan wà mẹ́ so èyàn ó fọ ọwọ́ ẹ̀ títí ó fi dé ìgbọ́n ọwọ́ ọ̀túnlẹ̀ yóò fi bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ó kéré jù náà ni èyàn ó ṣe tòsí náà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá sí bẹ́ẹ̀ bu omi èyàn wá fi pa orí ẹ̀ yóò bẹ̀ẹ̀ láti fi ti bẹ̀rẹ̀ wájú yóò gbé lẹ́yìn yóò wá dá padà síwájú ọwọ́ òun gangan kò ní bu omi míì lọ́tọ̀ fún etí so irú ẹni bẹ́ẹ̀ ó tún wá fọ ẹsẹ̀ rẹ̀ dé kókósẹ̀ ẹ̀ gbogbo ẹsẹ̀ dé kókósẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò mú ọmọ ka ọmọdé rẹ̀ yìí yóò máa kì í bọ àárín àwọn ìka ẹsẹ̀ rẹ̀ tí yóò máa fi fọ̀ kò sì ní jẹ́ kí àbújá ẹ̀jẹ̀ kankan ó wà ń so eléyìí àtibájú kí ẹ̀yàn tó bẹ̀rẹ̀ lọ́la gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ sí mi lẹ́yìn yóò ṣe bísímìlá ẹ̀ kò sí láníyàn pé Allahumma nawaitu wudu kìnnìkan àníyàn tó wà lẹ́mìí rẹ̀ òun náà ni àníyàn tó fi ṣe àlùwàlá then àwọn nǹkan kan bíi bẹ́ẹ̀ táwọn èèyàn tó máa ń wí wípé tó bá fọ́ ẹ̀fọ́ ẹsẹ̀ yóò ka súrà kan tó bá fẹ́ fẹsẹ̀ ọ̀tún yóò ka kúlù aláwọ̀ tó bá fẹ́ fẹsẹ̀ yóò ka súrà kan tó ọmọ wí báwọn eléyìí náà àdádálẹ̀ ni tí a bá sàrọ̀ alátán èèyàn kì í tọ́ omi sọ́wọ́ báyìí ẹ́ ó wá kan sẹ́rí ahọ́n tó wá náwó sókè báyìí eléyìí náà àdádálẹ̀ ni wa ashhadu anna muhammadan rasulullah allahumma ij'alni minat tawwabin waj'alni minal mutatahhirin so káwọn náà lọ lè wájì àdúrà yẹn wà muslim ẹ eh, kálọ̀ rà one fifty náà wọ́n ń ta àgùdì bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan wọ̀nyí náà òun náà láàmú rí bẹ́ẹ̀ tó bá nàbí ṣe máa ń ṣe àlùalá ní sókí òun náà lélẹ́ yìí wallahu ta'ala a'lam. ìṣèlú ìgbòkúrú tí ó lè ka ìgbòkú ní àtàlẹ́ yìí a lè kọ́ àlékún ìmọ̀ àlékún ìmọ̀ ìgbòmọ̀ fún àwọn